Yes, I'm on the live shot. Mo ti online. ọkàn mi yìn ọba ọ̀run mú ọrẹ wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́tawó sàn ta dáríjì tàlàbà yìnyín rẹ̀. èmi wo. ọpẹ́yẹ bàbá o. Thank you, Father, for this moment. Worship you, Lord, because we are God, nobody like you. From His windows to shout, that will be the result, be glorified forever. Lord, I thank you for this hour. Thank you for this moment. Thank you for everything you have done. Thank you for what you are going to do again. Thank you, Lord, for everybody coming under this platform today. Thank you, Lord, for the wonderful children you have given unto us. Thank you for what is happening around us. Thank you, Lord, because we shall not die, but live to the glory of God. Thank you because you are the hope of tomorrow. You are the hope of glory. Thank you, Lord, because our hope, our joy. Hallelujah be unto your name in Jesus' name. For those who are celebrating left, right, front, and back, Father, we appreciate you, Lord, for their life as well, because you are the one that give life. Thank you, Lord, for those who are celebrating their birthday. To thank you for the wedding. Thank you, Lord, for everybody. Thank you for even those who are crying. Thank you because you shall comfort them. Thank you, Lord, because those who are happy right now, their happiness will not be destroyed. Thank you, Lord, for those who are down. Thank you because you shall raise them up. Thank you, Lord, because you shall speak to our situation. Thank you, Lord, because everything shall be wonderful according to your word in Jesus' name. Thank you, Father, this morning. I can't appreciate you enough for everything you have done in my life, even the time of pains, the time of trial, the time that treat us. Lord, we say thank you. Daddy, worship, Lord, worship olùgbàlà ẹ ṣé ọlọ́run tó ní ayọ̀ ọlọ́run tó ní àánú ọlọ́run tó ní agbára ọlọ́run tó ní òtítọ́ ọlọ́run tó ní òdodo ọlọ́run tó tó fara tì lókè ẹ ṣé gan ni dáàdì mi ẹ ṣé o olówó orí mi ẹ ṣé o I cover myself right now blood of Jesus my children and people blood of Jesus Christ I'm about to speak Father today Father speak through my mouth mi ò fẹ́ fi ọgbọ́n mi nìkan ṣe Olúwa fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye tuntun Olúwa gbẹ́nu mi sọ ní àkàtún Oh Lord, speak through my mouth. Take total control right now. I pray for those who will be who are sick in the hospital right now. Father, please heal them in the name of Jesus Christ. Let the almighty hand of healing touch all of them in the mighty name of Jesus Christ. Gbọ́ ìwọ ẹnu mi, ó di àṣẹ, ó di agbára. Ọ̀rọ̀ Ọlọ́run ó dàpọ̀ mẹ́nu mi, àṣẹ tí a bí ayé àti ọ̀run dàpọ̀ mẹ́nu mi. Adé lónìí tá a bá dé olúwa dé, tá a bá tú olúwa tú. Àwọn ènìyàn rere àti èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé wọn ní wọnú ìdè lórúkọ Jésù àwọn pańpẹ́ tí àwọn ìka dẹ gbogbo yín pátá ló máa mú kò ní mú èlẹ̀ ìwọ pańpẹ́ ìwọ tá a fẹ́ fi ṣe pańpẹ́ fún mi tá a fẹ́ fi ṣe pańpẹ́ fọmọ mi ìwọ náà ní pańpẹ́ ẹ máa mú kò ní mú mi kò ní mọ̀ mọ̀ mi o kò ní mọ̀ àwọn olólùfẹ́ mi pátápátá bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ mi fẹ́ rè jẹ́gìrì jẹ́ tiwọn mo gbàdúrà fún orílẹ̀-èdè mi Canada àti Nàìjíríà àti káàkiri àgbáyé jẹ́ kí àlàáfíà kó jọba ní gbogbo ibi tí ìdààmú àti ìdàrú àti ìdàpọ̀ wà olúwa jẹ́ kí àlàáfíà kó jọba olúwa gbàkóso bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà nítorí pé mo súre fún orílẹ̀-èdè mo sì gbàdúrà mo wá ire fún àwọn ènìyàn àti fún àyíká àti àwọn orílẹ̀-èdè mi bíbélì sọ fún wa pé tó bá ti gbàdúrà fún orílẹ̀-èdè rẹ̀ tó gbàdúrà fún jerusalem rẹ̀ bẹ́ẹ̀ ni ire yóò jẹ́ tiẹ̀ bákan náà ire o ó yá máa jẹ́ tèmi ayọ̀ àti àlàáfíà ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn ó yá ó jẹ́ tèmi àti ọmọ àtàwọn olólùfẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní yé padà thank you father because you are so prayer we worship you lord because you are God àwọn tó celebrate lánàá was such a wonderful lord what we are going to say about them bàbá mi a ò ní ṣìbí àṣírí ṣì sùn bẹ́ẹ̀ lórí èyí tá a fẹ́ sọ nínú ọ̀rọ̀ rẹ náà a ò ní sọ nípa ọgbọ́n tiwa ṣùgbọ́n ìmọ̀ àti òye yín bẹ́ẹ̀ la fi sọ Jésù agbára wa àmín. You are welcome to this platform. Ṣé dáadáa lẹ́wà? So, this morning I'm going to congratulations to Davido's family, that's Adeleke's family. According to the book of John, John 3:16, kò ń ṣe yẹn bẹ̀rẹ̀ kọ́ là ń lọ. Only for God so loved the world, he gave only begotten Son to the world, that whosoever believes in him will not perish, will have everlasting life. For Adeleke family so loved Chioma, they gave their wonderful son, they gave uh, the widow out to Chioma's, uh, to Chioma. So it's like that, you know. You before you before you give yourself to somebody, and that's why I said today, choice uh, relationship is by choice not by force okay and before you can give yourself to somebody you have to be you have to the person you the person you are giving yourself to is the thing you love even when you want to give yourself to a job you want to give yourself to anything you choose is by what you, you have to like that thing okay so anything you give your time you give yourself to attempt when you don't like it when it's not what you want you know, tell me you do it you you are not going to be it's not going to be perfect okay because you cannot give yourself to things that you are not loving all right you are not you cannot give yourself to things you are not liking okay so choice love you by choice not by by force okay and um, I'm preaching today and I'm also congratulating people who are doing their birthday and also people who have celebrated yesterday. You can see it's a wonderful thing yesterday when I saw uh, Davido, the family, okay? I'm coming for to that. But let's start with God because God started, I mean, Jesus himself that will follow, start with prayer and end with prayer. We're going to pray. Like me, in fact. Tí wọ́n bá ní kéèmí máa sọ̀rọ̀ àwọn ènìyàn pé mo fẹ́ gidi. I will thank God màá dúpẹ́ ní ọwọ́ kí lorúkọ ẹ̀ màá dúpẹ́ ní ọwọ́ Baba Davido he's a great man you understand me he's a great man yeah Baba Davido is a great man yes if it's not because he's a great man kì í ṣe owó I'm not talking about money now and you know we don't kiss ass but when people are tall tó bá lówó tó bá lọ́lá you give them honour okay tó bá dẹ̀ jẹ́yàn pàtàkì láwùjọ you give them honour Baba Davido is a is a man of integrity <laughs> ṣe rí bí mo tún ṣe wà báyìí sí wọ́n flag Wàsíù Àyìndé jẹ́ kórí ẹ̀ pé Wàsíù Àyìndé jẹ́ kí orí ẹ̀ pé ìwọ àti àwọn terrorist group ẹ̀ jẹ́ kí orí ẹ̀ kó pé So, uh, when you look at it, according to Davido, but before ọ̀kà tó lọ nínú ọ̀rọ̀ Davido yẹn, mò ń bọ̀ níbẹ̀ A máa kọ́kọ́ gbàdúrà ni. Ẹ ti understand? Ṣé rí family? Family got to do with your life o. Oh. And let me tell you, family got to do with your life. Where you are born God to do with your life. Where you came in, coming from, got to do with where you are going to. All right? Davido's father is a great man. It's not a bad money. Yes. When you listen to Davido's stories, all right? You know, on this my platform, you don't want me to talk. You just believe that you you don't hate me but there's something certain thing you want me to do let me just tell you guys some people they there's certain thing they want me to do and you you don't force me to do it okay you don't hate me and for that I'm not even bother I'm not dating you also okay and even talking about somebody it's not that I'm hating the person but we got to put stop to some bullshit and to bad things in society and taba gbadawo about and uh, when you are looking at bad things tí agbára ò bá tó tó dẹ̀ tún wèvẹ̀ and the, those people evil people continue doing evil then they will continue spreading all right in my own area in my own surrounding domain I pray evil the Almighty God will terminate every evil operators in the name of Jesus Christ the witches the wizard the wicked souls àwọn tó máa ń pè bẹ́ẹ̀ ni o àwọn tó ń ṣèkà evil practice sá ṣé ti yẹ yín bẹ́ẹ̀ yẹn àwọn tó ń practice evil Some people may be a Christian, they practice evil, they are witches and wizards, they don't detect themselves. Some are educated, some are even praying, but they are witches, they are wizards. They practice evil. Okay? So, Davido Sawada, I see, I listen to, this is not first time listening to the, I saw some video or since yesterday also, when the Davido giving a lot of, bí bàbá ẹ̀ you know, Is a great father. Oh. We have father, we have father again. But among the father that are caring, you know, that are good, clap for Davido's father. I'm congratulating Davido's family. Family got to do with your life. Yes. Ìgbà tí wọ́n fẹ́ fi actually the system where Davido grow up actually want to use Davido against his family. In the beginning, the son, the little boy may not know then that maybe the society where he grew from wanted to use him against his family. But the father stood. You understand me? And the family, they stood. You understand me? And one thing about the Davido family, they are loving, they love themselves. There's no 100% love in every family. There's little, little jealousy in some area, but when the percentage of love is more than the hatred in the family then you triumph you do what you prosper are you getting what I'm saying you do what you prosper you triumph all right so I'm coming today I have a lot of chat to do a lot of accumulating chat okay but I'm still going to pray for Davido's family number one let me start with Davido Davido and Isioma you face trouble before a lot of ladies are now they are still angry very cross about you but if your father who raised you your father who taught you how to live a good life how to have a good life to be a good person in society there's no hundred percent perfect master okay they still you know because that's why I use that uh, I I mean John three sixteen that for go I mean for Adeleke family so love Isioma. They gave their precious son to, de to Isioma. You understand me? Because if the family of Davido doesn't like Isioma, there is no amount of only lè bí ọmọ mẹ́wàá kí Davido nìkan fẹ́ they won't support they won't marry at the end of everything but the Davido family that is Adeleke they love Isioma and there's something they've seen in her ó dúró ó gbẹ̀kọ́ ṣó ti yẹ mẹ́yẹn kì í ṣe kó gbẹ̀kọ́ nìkan àti wípé ó fi ara da many things. so ó dúró ó gba ẹ̀kọ́ kì í ṣe kó gba ẹ̀kọ́ nìkan kí yóò nìkan ló máa kọ́kọ́ gba ẹ̀kọ́ jù ó ti yé i'm telling you the marriage tí wọ́n ṣe yẹn is not Davido kọ́ ló ṣe marriage àwọn family Davido ni wọ́n ṣe marriage yẹn kò ń ṣe owó nìkan mò ń sọ o you understand me kò ń ṣe owó nìkan ni mò ń sọ o àwọn ni wọ́n ṣe kí ni wọ́n ṣe marriage yẹn ẹ máa rí lady kan tí Chioma tí Davido kọ́kọ́ fẹ́fẹ́ tó kọ́kọ́ bí first born fún yẹn Sophia mo ti máa ń dá sí ọ̀rọ̀ Sophia báyìí secretly ó ti pẹ́ mi ò tí bẹ̀rẹ̀ media something mo sì wà Nàìjíríà ok because nígbà tán bí ọmọ yẹn àtìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ I was in Nigeria I follow those scene. I always comment and I will be saying that hope uh, I'm sorry to say this I will be asking Davido I hope Davido is not I hope uh, Sophia is not from Ijebu. I do I'm a minimum man kọ comment yẹn gbà yẹn. I follow them. The day tó fẹ́ gbé ọmọ yẹn kúrò Nàìjíríà tó lọ sí airport, ẹ mọ̀ pé kàsàkà eh, I mean eh, I mean a lot of uh, kasala ó bọ̀s nígbà yẹn. So débi pay. you know you know that time. So I always under their this thing. Do you know that Davido actually loved that Sophia? But Sophia has a lot of bad attitude. I'm telling you, I'm not a her. You understand me? He has a lot of bad attitude that the Davido family will not be able to condone because they are not doing that in their family. Even Davido that want to be doing it, that's why he's a, he's a star. You know, there's a difference between star and rich people. A lot of people are rich in Nigeria, but they don't have star in their family like Davido. You understand me? So despite They have money in their family. There's something they cannot condone in Sophia's life. Like accordingly, Sophia, according, I'm sorry to say this. Sorry, sorry. Because me, at this stage, I don't want to say things, especially when you don't do anything personally to me. I don't want to say things that will make you so cross. But if I tell you this, if I'm saying this today and it haunts you, Sophia, sorry, and just make a correction. Number one, they said, Sophia, do up Before then, how they met also and she smoke yeah I know she they are not lying she have a rough life you understand me so the Davido may like it because this, those things that Davido do I mean that Sophia is doing the Davido also doing it but the family could not condone it because the Davido the whatever is doing today then that is not good the father still wants him to change from it not to drop his music you understand me but Even yesterday, he was saying that the father said he still believe that he's going to turn to gospel artist one day, that he'll be singing gospel. You understand me? So if they want somebody for the lady, I mean, for the guy, it's going to be somebody that is decent, that is not doing some things. You understand me? No perfect master. Ishoma is not 100%, you know, but it's better in some area. You understand me? And people don't, you don't just go because you want to hang on that person because is a, they are rich in the, that, their family. You are not doing that. You are not just want to get married to them because they are rich in their family. You just want to break it because some family, some people in Nigeria, we have some family in Nigeria, they always go for people who are rich. They are not, they don't care if they marry today and they have two children or a, a child, they one, and then they destroy, I mean, they break up later. You understand what I mean? They break up later, they don't care because they just want to bear that, they want to have a child that bear that name. And they are going to share part of their property. They go for property. I know people who do that. I have a, I have a, I mean, like a, I mean, sister-in-law. This sister-in-law, she go for people that, that are rich. Obi omo ọmọ bí mẹ́jọ, bàbá méje ló bí wọn fún ẹnìkan ṣoṣo nínú wọn ló bí méjì fún. You understand me? She go for people who are rich by charms, togu togu, tagbara tagbara you understand me but do you know what i'm telling you Davido is not he cannot choose alone with that family i'm telling you and anybody that respect their family as well when you respect respect your family okay when you respect your family your father your mother especially when they are care when they care for you they care for Davido the father He said, he went, I, I, I listened to one of his story, I mean, testimony. He said his father was just telling him, okay, if you want the uh, a music career, you have to go to school. He spent a lot of money, did many things for him because they invested. Not because the father can leave him that after all, I have another child. You like just destroy yourself. But if he destroy himself as well, the name, the tarnish will come back to him. You understand? The name, we come back to him. But he's a man. He stood on his feet. So a lot of people dragging. He's not marrying Sophia. He's not doing this. He's not doing that. I bet you, normally, naturally, Davido love Sophia. But he cannot marry Sophia because they are not compatible. Whatever Davido is doing that is not good, part of it, the, the, I mean, serious of it is in that Sophia. So if the two of them come together, they will, they are not going to match. They are, I mean, they are going to cause problem. The name that is good, they are going to destroy. I mean, the name tí o tí wọ́n they are going to destroy things. You understand me? So a lot of people now believe that, you know, I'm just telling you. Okay? And it's good like that as a family. When your mother, because some people say, allow your children to choose. Your children may choose but at times wọ́n ní tọ́mọdé bá máa ń gégi nínú igbó àgbàlagbà ló mọ ibi tó máa wó sí at times children do things that we haunt them in future they, they may know, they may not know they people a lot of children they they won't know but when you don't correct them because and also when they correct you you are not listening to them maybe those people are not there for you when you need them but the family and the father or mother or family that is there for you when they are talking to you listen to them Alright, they are talk when they are talking to you listen to them congratulations to Baba Davido Adeleke family as a whole, oh, God bless you. God bless you. I'm telling you, I can see love in your family. You bear for each other. Yes. A lot of you bear for each other. You carry pain of each other. You carry love of each other. You do many things for yourself. God bless you. Ẹ ní dín nínú family. Davido, oh, I want to tell you something. Sori ìyàwó tó wá fẹ́ yẹn. O ti rí a lot of trouble bí ìwọ àti Ṣọ́mà. Okay? and I can see now that during that those days that a lot of things purposely deliberately at time you yourself you just post some things just for Chioma to see see the tension of Chioma you tell your family everybody they are testing Chioma you understand me he get angry he get quarrel with you but you settle some will come to the public but you still settle you move on you understand me God bless you o ò ní gbọ́mọ sí mọ́ o ò ní gbọ́mọ gbè mọ́ o ọ̀tá ò ní borí ẹ o. Lagbara Kristi mm, I love what I love you naturally Davido kì í ṣe rọ I love Davido so much I don't know why I love him so much before kan tó gbé story ẹ̀ wá bá mi bẹ́ẹ̀ ni ànígbà tó ń gbé wá bá mi yẹn náà èmi tó ń gbé fún yẹn àwọn tó gbéṣẹ́ yẹn fún mi wọn kì í gbéṣẹ́ fún mi ìdá kan gbé fún Àbíkẹ́ àbí kan gbé fún Esabod bọ̀ wọ́n gbé wá fún mi ìgbà tó pé mo máa ń support the Davido I always support Davido I always support the, support Davido but purposely nígbà míì tí máa jókòó because some people when they see you loving somebody they create sin they create hatred things tí o ní lè gbàgbé láyé ẹ tó máa jẹ́ kẹ́ ẹ má lè gbàgbé tí ẹ máa rántí o ní lè wá ìwà this person has said this about me this person has done this for me you won't be able to forget them you understand me I see a lot of plan ṣe rí mi ò sọ pé bóyá ó ṣe ambassador of anybody o mi ò sọ pé kò ṣe o àbí wọ́n sọ pé kí but why tán fi gbé fún mi nígbà tán gbé iṣẹ́ yẹn wá tán ṣe tán they both left ta obìnrin yẹn ó ní another platform another way another account tó máa fi ń wo tó wà lábẹ́ àbíkẹ́ àbíkẹ́ ló tẹ̀lé face to face but iṣẹ́ tó máa cause hatred fún ẹ ṣó ń gbọ́rọ̀ mi iṣẹ́ tó máa cause hatred fún àbí àwọn èèyàn tó máa fi ba relationship ẹ̀ jẹ́ they do need many things mi ò sọ yẹ anyway ṣá I pray for you o ò ní gbọ́mọ gbìn mọ́ o ò ní gbọ́mọ sin mọ́ your bad father á pẹ́ fún ẹ bàbá ẹ̀ àti gbogbo family ẹ̀ they will be there you will continue to be there for each other your daddy especially will má sì pẹ́ fún ẹ o lágbára Kristi ìwọ náà o ò ní kú lójú wọn lágbára ẹlẹ́dàá ṣé ti yé and your daddy say you are going to be a gospel singer You are going to be a preacher by God's grace. The true gospel singer, the Lord will consider the effect for tó Dara. So because he believed that that's where you can find peace totally in Christ. That's where you can you can find peace totally because the people of this world they give you crisis, they give you trouble. You understand me? So that's his way, and he's going to he's telling you now that even when he grow old they'll be able to I want to máa rest mi tó my children are saved wọ́n wà ní ọwọ́ ọlọ́run you understand me so I pray for you once again I normally do for you okay no matter bó ma even gbà tó wá ní issue gbà yẹn tó ń gbé story wá nígbà tó ní issue I still pray for you for you too I love you so much èmi àtọwọ́ mi àti debate ẹ̀rí ọmọ mi ńlá ìkọ́ lámìdí yeah mo dẹ̀ sọ reason tó fi láìkọ́ lámìdí ó láwọn orin kan tó kọ eh, èmi náà dẹ̀ sọ bí mo ṣe láì nǹkan tí mo like nípa Davido you understand me ilé ẹ̀ ò ní dàrú ọ̀nà ò ní wó more grace ẹ má máa celebrate marriage yín because money na water tọ́lọ́run bá bless ẹ̀ yóò ti bless ẹ̀ ní kò sí nǹkan tí yàn kankan fẹ́ ṣe sí and the blessing tẹ ní yẹn bẹ́ẹ̀ ṣe ń grow in blessing is because of your family also bí your daddy is the first born of that family yes and he is blessed among all of them all but they are also blessed but he also àwọn tó wà nísàlẹ̀ yẹn tó súnmọ́ tó jìnà tó jìnà sí wọn wọn try láti bì wọ́n ṣubú so n tí mo fẹ́ sọ ni pé family got to do with people's life okay your family are great family o ní ṣẹ̀ṣẹ̀ gbé o ti gbé ìgbésẹ̀ tó dára wọ́n dẹ̀ support ẹ and you honour yourself i mean you humble yourself before your father despite pé ó yẹ kó o máa wípé after all i have my own money you still boast of your father's money despite your father is rich you know what your father was trying to do for you before ó wí pé mo lówó mo fẹ́ ìwọ ẹ̀yin ọmọ ilẹ̀ máa inherit me, ẹ̀yin ọmọ ilẹ̀ máa inherit me. but you ìwọ sọ pé you are working also to be rich gbogbo oríṣiríṣi kan ló ń ṣe láti lówó despite pé your father is rich is that one is that one also is is another is another inspiration to me yeah you are working your father is rich thinking rich your family are okay but you too you are working you want to have money you are doing many things mi ò fẹ́ mọ nǹkan tó ṣe o mi ìdẹ̀ ní mo mọ nǹkan tó ṣe o you are you don't base you don't rely on that your father's money o ní jábọ́ Davido o ní kú lọ́mọdé bàbá ẹ̀ ò tí ní lọ báyìí fún ẹ lórúkọ Jésù lágbára Kristi o ní gbọ́mọgbìn mọ́ ìyàwó ẹ̀ ò ní kú ìwọ náà ò ní kú wàá dàgbà wàá ṣe ní tí bàbá ẹni kò ṣe yẹn tó bá yá the Lord will answer your daddy's prayer you will do more than you expect you will serve the Lord yes you won't know if it's be joking because you are working you also think about it and because you also love your father you listen to your father your children will obey you yes your children will honor you you honor your elders you respect your family you show love to them yes I see the way you always walk as a little boy you are no o dàgbà lọ́jọ́ orí púpọ̀ ṣùgbọ́n o dàgbà lọ́jọ́ o dàgbà síkùn o máa ń dàgbà ní serious yẹn àti your your your your your. yo you know the way you take things you do things as if you ìwọ ni àgbàlagbà o máa ń ṣe nǹkan bí àgbàlagbà lórúkọ Jésù ò ní jábọ́ ò ní ṣubú ní gbogbo òkè tó ti dé ò ní dẹnilẹ̀ lágbára Ọlọ́run tí ọlọ́run bá mọ̀ yìí pé tó bá jẹ́ tinútinú mi mo gbà ní kọ̀kọ̀ mo gbà ní gbàgbà fún ẹ àwọn tèmi náà máa jẹyàn èmi náà máa dìde ò ní jábọ́ ìwọ ni wọ́n fẹ́ lo ìwọ láti disgrace bàbá ẹ̀ ṣùgbọ́n the father stood on his feet with prayer a lot of things happen. along the line you lost your mother yes A lot of things happen because the enemy knows you are actually going somewhere. They have money in that family, but they need somebody again. The glory ogo, ogola, ogola tó gbin gbogbo Your father among his friends, among his mates, he won't try young, won't make it, won't climb. But among your mates also, you shake not the Nigeria. You are shaking the world. So the lot of trouble, the enemy knows that that tó máa sọ fún ẹ kó máa lè máa bú bàbá tó bá yẹ pé you are just a bloody drop out just a nuisance boy but no ọlọ́run ò jẹ́ kí ọ̀rọ̀ yẹn wá sí ìmúṣẹ ó gbàdúrà fún ẹ lẹ́ẹ̀kan sí bàbá yẹn kò ní lọ báyìí lórúkọ jésù gbogbo àwọn tí ọlọ́run yàn fún ẹ tó dúró tì ẹ́ wọn ò ní padà lẹ́yìn ẹ̀ lórúkọ jésù ò ní ṣìwà wé tó ti ń ṣìwù tẹ́lẹ̀ ọlọ́run á tú ìwà ẹ̀ ṣe nítọ́lọ́run ni kò ṣe láyé tí bàbá ẹ̀ ń béèrè yẹn tọ́lọ́run fi sí ọkàn bàbá ẹ̀ yẹn ọlọ́run máa gbà ẹ́ bẹ́ẹ̀ ni tó bá sì gbà ẹ́ ò ní dẹnilẹ̀ máríkà pọ́ọ̀sọ tayà bàbà nérèkà báyà dára nèéka yéka sẹ́ńdàyàbà torí mo rí ẹ wípé you don't even look you don't want to behave like ọmọ olówó kì í behave bí ọmọ olówó náà àwọn èèyàn kàn máa ń rí ẹ pé o máa ń bí ebi ọmọ lówó o kì í bí ebi ọmọ lówó tó bá bí ebi ọmọ lówó o máa máa fẹ́ láwò tí ẹ̀ ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni o máa máa ṣe bẹ́ẹ̀ ni but you want to do things on your mo gbàdúrà fún ẹ ju bí mo ṣe lè gbá lọ kọ́lọ́run tó bá mi súre fún ẹ o ò ní kú mọ́ ìyàwó yẹn ìyàwó yẹn ò ní dágbére fáyé báyìí ọmọ kọ̀ọ̀kan ò ní yọ bọ́mọ ẹ lọ́wọ́ mọ́ ò ní wọn ò ní fọmọ ẹ wọn ò ní fi ṣètùtù ayé mo súre fún ẹ lónìí lórúkọ Jésù ogun ayé ò ní di tèmi ayé ẹni tó bá bínú pé mo súre fún ẹ ọlọ́run afra rẹ̀ dojú ìjà kọ wọn á mo fẹ́ ga mo ṣe súre fún ẹ mo appreciate ẹ the Lord will continue to lift you higher above your enemy in the mighty name of Jesus Christ ilé àti ìfẹ́ tó ń ṣàn nínú ilé yín kò ní kú ibi tí ìfẹ́ ò sí nínú ilé yín mo gbàdúrà kí ìfẹ́ jọba níbẹ̀ mo wá fi ilé yín a lè má lè lówó tó yín mo fi súre fún àwọn ilé tí ó jẹ́ pé wọn mọ̀ nípa ìfẹ́ àti ìgbéra ẹni sókè àti support mo gbàdúrà o the strength and the love the Lord has given to your family the grace will extend to my home to those people who want love because of some people supposed to have been more than the position they find themselves because of the bad family because of the people around them yes wọ́n fi ẹ wọ́n fẹ́ fi ẹ society fẹ́ fi ẹ nọ bàbá ẹ ṣùgbọ́n ma family wọn ò fi ẹ nọ bàbá ẹ yes if family tí family bá sọwọ́ pọ̀ mọ́ ogun ogun society to fight your father to use you against your father today whatever you are doing tó múnú wọn dùn tó family fámìlì yẹn náà wá fi ń wà ní tó fi ń ga sí tó fi ń tàn káàkiri ẹ kò ní lè ṣeé ṣe ṣùgbọ́n nítorí pé àwọn ilé yẹn wọn ọ̀sọ́wọ́pọ̀ mọ́ ogun nínú ìgboro àti ogun society Nitori bẹ́ẹ̀ mo súre fún yín o Eh gbogbo yín pátápátá ìfẹ́ yín ẹ máa jẹ́ good example forever in the mighty name of Jesus Christ it's not about money alone a good example in love because Bible sọ fún without love nobody can see God anybody that don't have love God is not in you anybody that love that will no man build around. No man build around. It's okay. I believe in beauty, but some people when you are building them they want to they want to press you down. They want to destroy the builder. They whatever the bu things they have used for the building. Those who are who are who have been in charge of that building, they want to destroy them. They want to make their life useless. But in your family, nothing like that. You are growing. Ben, a lot of things to face. lẹ́yìn lórúkọ Jésù ọ̀run yóò máa bá yín jagun torí bíbélì òsọpá ní fèrèfèsì ogun nínú ayé nínú ìgbéyàwó yẹn náà kò ní ẹ̀ní rogun ṣùgbọ́n ní gbogbo àtogun bá wà ọ̀run yóò bá yín jagun náà yóò bá yín ṣe ogun náà lórúkọ jésù bẹ́ẹ̀ lórí kò ní padà you listen to your parents you listen to your family you supporting them and they supporting you too you will not disobey God ọlọ́run ò ní bínú sí yín lágbára kristi continuously your elevation continuously your promotion continuously your success continuously you shall live long in Jesus name the purpose of God continue to graduate in your family so shall it be baba o and Adeleke family congratulations baba baba David fúnra rẹ̀ congratulations sir. Yes. Congratulations. God bless you. So, and again, let me pray for people who are celebrating their birthday. Àwọn ọmọ bẹ́ẹ̀ ni lónìí mo rí ọmọ President Bola Ahmed Tinubu náà the grandchild wọ́n ní the small bats. Mo rí lórí Ṣèyí that's my Ṣèyí my Ṣèyí I always because my daughter is also Ṣèyí I call my Ṣèyí mi you know. I pray for your children and other people children are celebrating birthday and àgbàlagbà àtọmọdé You will not die young, but live to the glory of God. The Lord will protect and guide you. The Lord will support you. In the name of Jesus Christ, you will grow to fulfill destiny. Lórúkọ Jésù, bẹ́ẹ̀ lórí kò ní yí padà. In Jesus' name we pray. Amen. Happy birthday to all of you. Now, ẹ jẹ́ ká lọ ka Bíbélì. Mo rí a lot of things mo fẹ́ sọ ní àárọ̀ yìí. You know, let's read Bible ibi tí mo kọ́kọ́ kà lẹ́ẹ̀kan ni John three sixteen ṣùgbọ́n nísìnyí mo fẹ́ kà nípa a lot of love what God what love normally do to people okay love ò ní ṣòtiyé love okay. John, uh, First John chapter four verse eight. I mean, First John four eight. Yeah. Anyone who does not love do, does not know God because God is love. Okay? Anybody that doesn't love, you understand? It's not kò mọ tó jẹ́ Ọlọ́run ó ti Okay? Mm. Baba Sọ̀ni ẹ̀yin náà ẹ ṣe gan ni. Mo like Baba Sọ̀ni ṣe kọrin yẹn. Bí mo ṣe share sórí platform mi, ó tẹ̀ tún jẹ́ kí platform mi sọ yí díẹ̀. Wàsíù Àyìndé àti àwọn supporter club ẹ̀ tán máa ń support evil. Ẹ̀yin ẹ máa ń fẹ́ kémi wà ń dáhùn. Bó ṣe fẹ́ kórí fún mi ló máa rí ló ti yé mo ń bọ̀ mo sì máa tún sọ story you know. so Peter four chapter I mean First Peter chapter four verse eight above all keep loving one another and honestly since love cover multitude of sin keep loving one another okay <laughs> when ibi báyìí tó máa fẹ́ sọ̀rọ̀ sí i wọ́n lè sọ pé um, when they say love keep on i mean cover multitude of sin okay o love wọn sọ pé kí love kó ní kó pa àwọn èèyàn okay no okay uh-huh. keep loving one another love is it ó máa ń gbé orílẹ̀-èdè lékè ó sì máa ń jẹ́ kí àwọn èèyàn succeed let me tell you iná family ọlọ́run máa ń gbé ẹnìkan dìde láti ran ẹnìkan lọ́wọ́ ní gbogbo family ṣe wá rí ẹni tí ọlọ́run bá gbé dìde yẹn láti ran others lọ́wọ́ yẹn tí àwọn tí wọ́n bá wá ràn lọ́wọ́ tán bá ń try láti pa ó ń ṣẹlẹ̀ dáadáa nílẹ̀ wa nílẹ̀ Yorùbá tán bá ń try láti pa àwọn tí wọ́n ràn lọ́wọ́ yẹn àbí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ yẹn àwọn tí wọ́n ti ràn lọ́wọ́ ó possible kí wọ́n ṣe kí nìkan wà disconnected nítorí pé ó dà pé igi tí a mú kúrò ní ẹ̀ka that's branches being uprooted i mean cutting away from their from their roots you know what happen to them they dry up they wither god forbid èmi àti ẹ̀yin tẹ́ ń wò mí yẹn we shall not wither in jesus name amen so that is first Peter a máa lọ sí ìwé Colossians ó ní and above all this puts on love which build everything together in perfect harmony. Put on love that build everything together in perfect harmony. You understand me? So when you love somebody, ò ní sọ fún ẹni yẹn kó jẹ́ ṣé rí let me tell you the family of Ishoma they are not puppet like poor poor congratulations to their family as well Ishoma family Ishoma congratulations to you they are not puppet puppet like that but they are not up to Adeleke family wọn ò dé ogo ogo Davido o Brighton ogo kí lorúkọ ẹ Ishoma you understand me. But love always builds. You understand me? Love kò ní destroy anyone. Anywhere you find destruction, destruction, destruction, destruction, this one destro destroying this, destroying this. There in that place, there is no nothing like love in that situation. Okay? Because if anybody, you tí irú nǹkan mẹ́rin tó So love build a nation. In a family, you need love. In a marriage, you need love. Between you and partner, I mean business partner, you need love. In middle of politics, we need love. The reason we are not getting some result in some area because there is no love. You are mingling with people who are not loving. They don't know what is love. They only know competition. They know what joy, you know, just, you understand me? They only know competition. They don't build people. And when you cannot build, you have no love. Kò sí ẹ̀sìn wo a máa kà débẹ̀ ń sìn move. a let me look for it. I am coming. Please I'm coming. Let's read um, Corinthians. If you have your Bible, let's read Corinthians. That means 1 Corinthians chapter 13, verse 4 to 8. Listen. Love is patience. When you don't love somebody, even if the person is good to you, he's telling you just be patient after some time, it be okay you won't listen to that person because there's no love. Okay? Love doesn't bring people down. When you love somebody, love is a simple thing that you you quickly identify. Okay? You realize you understand it immediately. When somebody love you, we will not want down for Anybody that wants you, we want you to be okay. Okay? Ha. Anybody that wants that love you, we want you to be okay. Let's read this. Love is patient and love is kind. Love does not envy or boast. It is not arrogant or rude. It does not insist, insist on its own, on its own way. You understand me? It doesn't. It is not irritable or restful. It does not rejoice at wrongdoing but rejoice with the true love. Bear all things. Believe all things. You understand me? Even when people are lying against you, I mean lying lying for you, don't parọ́ fún ẹ, because you love that person, you still believe them. People will see you pay, are you a fool? You understand me? Because already love have take over the area. They will call you fool at times because if ò kí ń you see you see things that is not right at time because of the love a lot of people are blaming for many things they believe that can't you see yourself it's because the love and that's why God when God creates somebody's love and the person misbehaving so and when there is no changes I only pray to God God please take away whatever you have laid in my heart because naturally I'm being created for tender and to love you understand me so that's why at times we are falling into many deceived. We have been deceived. We have been disappointed. We are a lot of things happen. It's not because we are fool. It's because the way we are created. We are created with the spirit of love. Spirit of love even love people that don't need to be loved. They do good to people who don't need to be. So you can kó that. ṣe dáadáa is because of the way you are being being created. So say to yourself, if you have that spirit, of that love. I've just been created to love. It's not my fault. God laid it in my heart. And God put that spirit of love in my heart. He created my heart to love. He created my heart like that. And heart of love always been strong. They break it many times, but it will not be pieces. Okay? They break the heart of love many times, but the heart of love will never be pieces because it's been created with love. And love is very strong. I tell you, love is strong. Not bear all things, believe all things, hope all things, endure all things. Love never ends. Yes. As for prophecy, ibi tí As for prophecy, they will pass away. As for tongue, tongues that speaking in tongue, they will cease. As for the knowledge, it will pass away. That everything will pass away. But love will never pass away. And they say everything will pass away. That Bible says also that heaven and hell will pass away, but God himself, the world himself, never pass away. And the love is God. You understand me? The world, all àwọn ọ̀rọ̀ tó bá gbọ́ you understand me ní ọ̀dọ̀ ènìyàn òun ló máa ń jẹ́ kí you know word of God word is a law and word also is is terrible okay ọ̀rọ̀ ó ní agbára so tongue will cease trouble you know whatever you have may go but you know what the love will continue you understand me the love will continue when you remember the good deed you don't remember the bad thing of that person then it continue it strike your mind okay so be good anybody that is not good if anybody is not good to you is another sign for you to know continuously he's not a good person and he's not loving you he may love others that's why I said love is by choice it's not by force okay so some people may try to just use somebody and some people may just try to love somebody love the person. The same somebody, the same person, people trying, somebody was, was trying to use and somebody also was trying to love. Okay? So, I don't know. I believe you are understanding what I'm saying. So, everybody talking about tongue, you know, when you are speaking in tongue, you know how to pray, you go to church, you preach Bible, you are a Muslim, or you are whatever also. Do you know what? Without love, building, you are not love. Without anybody building, anybody that cannot build you cannot love you. When somebody love you, will build you. When somebody don't, you know, when somebody love you, will build you. You can see that. My gentle, eh? The family of Adeleke also, you can see they are building Ishoma. They are building also, not Ishoma alone. The moment Ishoma is being built, the also other siblings in his family, they are enjoying the name and the fame and the enjoyment also you understand me because there's love there you understand me let love take over a lot of us we don't see love a lot of us not that you know and let me tell you another thing a lot of people now when they see you when they see somebody that been taken for granted this one will come they come and take the person for granted this one will come they come and take the person for granted simply because they see people taking it for um, the person for granted and they be telling you ah ó lè jáde o ọwọ́ burúkú no you are it. just that you all the people coming at that moment they are bad people they are showing whatever in you that's what you deliver to people and Lord luckily for that good person that have good heart is facing you left right front and back they are sending deliberately and purposely just to ruin the heart of love you understand me they now send it back people and they will tell you hey maybe there's a one problem no you with good heart you have no problem but you know what the enemy is after you they want to ruin your good heart okay so a family the Davido's family kì í ṣe pé nǹkan tó ń ṣe pé kò sẹ́ni tó ṣerú ẹ̀ rí ìyàwó tó máa ń ṣe ó ti ṣe engage ó ti ṣe church um, court wedding before this is not ó tún wá ṣe tradition tó bá tún di lọ́la ó lè lóhun tó bẹ̀rẹ̀ ṣe reunion tó bá tún di lọ́la á tún náwó because the money dey now you understand me so kò ṣe pé nǹkan tó ṣe kò rí but yẹ́rí bó ṣe dàbí carnival náà gbogbo èèyàn like ẹ̀ bó ṣe ṣe yẹn a lot of people náà náà máa sọ pé ah but at the same time náà ó máa ń build the video according to wọ́n ṣe sọ ó máa ń build he gives money he builds life yes Davido builds life and he gives money bó ṣe sọ ni ó ti yé bọ̀ kì í ṣe torí kó ba lè fún wa lówó ni a ṣe ń sọ̀rọ̀ mo ti pè rí kó wá ra mọ́tò lọ́wọ́ mi kò dẹ̀ rà torí kò sí irú mọ́tò tí ó fẹ́ lò ní irú mọ́tò tí mo ń tà wọ́n ṣe ti yé bẹ́ẹ̀ <laughs> so kó dẹ̀ ṣe pé ká sọ pé kó wá ra mọ́tò bọ̀ tó bá wá ra mọ́tò lọ́wọ́ mi kò ṣe kankan tó bá bẹ̀ mí ní mọ́tò kò ṣe lẹ́yìn tí ọ àbí tó bá ẹ̀hẹ́ ọ̀ kì í ṣe torí ẹ̀ la ṣe ń sọ̀rọ̀ but you see when somebody is doing good things in surrounding learn from it bó ṣe ní owó yẹn ó máa ń fún obìnrin ní owó ni bí ó ṣe kéré tó yẹn sọ mẹ sọ àwọn ọkùnrin ní wọn kì í fún obìnrin lówó wọn máa ń gbowó obìnrin ni Davido asmọ bó ṣe rí yẹn ó máa ń fún obìnrin lówó ni kò kì í gbowó obìnrin even èyí tí wọn sọ pé ó fẹ́ fẹ́ tí ò fẹ́ mọ́ yẹn Sophia iye àwọn fámìlì Sophia ni wọn àwọn fámìlì Davido ni wọn láìkí Sophia tí wọn bá fi léèdì Davido máa fẹ́ but àwọn yẹn ni wọ́n ní wọn they are not compatible their family wọ́n ti rí nǹkan tí wọn ò fẹ́ torí nǹkan tí wọn ò fẹ́ kọ́mọ wọn ṣe lady yẹn ń ṣe dáadáa tó bá wá ṣe tó continue táwọn jọjọ fẹ́ra wọn kí nìyẹn máa máa pọ̀ sínú ayé ayé Davido ni so You understand? so ẹnìkan náà dẹ̀ ó tag mi ó ní à ọmọ nìyẹn <laughs> ọmọ ó ní à ẹnìkan tag mi ní àárọ̀ yìí mo ṣe love life. èmi náà dẹ̀ sọ pé lọ́mọ gidi ó lọ́mọ nìyẹn ọmọ nìyí but kó lọ́mọ yẹn tó dọmọ Davido fúnra rẹ̀ yẹn àti àwọn ẹ̀mí èṣù wọn sọ pé wọn ò ní sọdọmọ burúkú the family the father say no this is what I want for my son and this bó dẹ̀ ṣe fẹ́ rí nìyẹn you have right as a good person you also have right to design your children life àwọn ẹlòmíràn kẹ̀dẹ̀ yìí ló máa sọ pé ọmọ wọn tẹ̀ fẹ́ lọ sókè wọ́n máa sọ pé ọmọ tó fẹ́ lọ sókè àwọn àbáyé ẹ̀ jẹ́ ni you understand me ẹ̀ wọ́n lè pè wọ́n ní orúkọ oríṣiríṣi ìgbọ̀ tí mental illness náà wà nínú àwọn àrùn bẹ́ẹ̀ ṣe ti bẹ́ẹ̀ wọ́n tẹ́ lómi máa sọ pé my son you have to be like this ó gbúdọ̀ dára fún ẹni ẹlòmíràn gan tí lèmi máa sọ pé ẹ kí ni you know anyway ṣá we give thanks to God for everything this moment okay so. a ó gbàdúrà olúwa ẹ̀mí èṣù ni ẹ̀mí tó máa ń ba ayé èèyàn jẹ́ ẹ̀ ń gbọ́rọ̀ mi ẹ̀mí èṣù ni ẹ̀mí tó máa rí èèyàn tó máa fẹ́ ga á kàn gbé wálẹ̀ ó ti yé yín ẹ̀mí èṣù ni ẹ̀mí tó máa ń ṣèkà ní àwùjọ ẹ̀mí èṣù ṣe tí àwọn èèyàn bá ti ń practice nǹkan burúkú If you're a leader, when people are practicing evil around you and you allow them, they will destroy whatever you want to do that is good. Wọn ò ní jẹ́ kó fara wọn, wọn ò ní jẹ́ ó ṣe ṣe. Because nǹkan burúkú that evil táwọn èèyàn ṣe yẹn, wọ́n ṣe ń ṣe tí àwọn èèyàn bá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run tí wọn ò bá tiẹ̀ mọ̀ pé àwọn èèyàn yìí tí wọn ò mọ̀ pé àwọn ló ṣèkà they be asking for Olúwa ìdájọ́ Ọlọ́run Olúwa ẹni tí wọ́n béèrè fún ìdájọ́ lórí ẹ̀yẹn ó gbé ní orí ilẹ̀ surroundings àwọn kan ló wà dẹ́ẹ̀ tí ìdájọ́ yẹn bá sì fẹ́ wá á wá sórí òun àtàwọn tó bá wà ní surroundings àti ilẹ̀ tó bá wà torí bẹ́ẹ̀ resist the devil in your land resist the devil in your family resist the devil among your partners remove that spirit of devilish that hatred spirit that hinder goodness that hinder breakthrough you understand me I saw it many times for many people. Okay? A tún máa ń rí níbòmíràn tí àwọn ẹlòmíín bá fẹ́ gba tí àwọn èèyàn bá tiẹ̀ fẹ́ dìde láti ṣe àánú fẹ́nìkan. Torí pé kò ń ṣe ẹni yẹn ló fẹ́ gba ire yàbí business ẹni I mean wọ́n fe da business ẹnìkan rú because ẹni yẹn torí pé ẹni yẹn ò nírú ẹ̀. Dẹ́ni inú ẹ̀ máa máa ni pe pé fe da business ẹni yẹn rú ó gbúdọ̀ ni. That is not good. Ó ti yé mo sọ fún yín ní orí lórí platform yìí lórí Facebook yìí i'm telling you wọn ò fún mi lówó fi ṣòwò ìwọ́n torí ẹ̀mí ìlera ẹnìkan tó bá ń ṣòwò àbí tó bá ń ṣe dáadáa kí n sọ pé kó bàjẹ́ fún ó ti yẹ yín mi ì ní sọ bẹ́ẹ̀ tí bá wá dúró ti ènìyàn yìí pé bó ṣe fẹ́ kó rí fún mi ló máa rí fẹ́ á ti ṣe many times tí màá dẹ̀ máa wò pé òkè kò ní course tó fi ń ṣe kò ń ṣe pé bóyá mo ṣe ó kàn fẹ́ wò pé I just want to do it ó ti yé bẹ́yẹn that also in our society we don't need that in our society we don't need that because gbogbo ènìyàn tí ènìyàn bá ṣe búburú fún kí ẹni náà má tiẹ̀ sọ̀rọ̀ ìṣẹ̀dá ẹ̀ á sọ̀rọ̀ ọlọ́run tó dáa torí gbogbo ènìyàn ló ní àwọn áńgẹ́lì tó ń bá ṣiṣẹ́ wọ́n máa fẹjọ́ sùn òun lè má sọ nǹkan kan kókàn wò ó pé olúwa kí ni mo ṣe mo ṣe rere wọ́n dẹ̀ fi ibi san fún mi ẹ máa wá rí i pé tí ó kàn lè sunkún kó má tiẹ̀ mọ nǹkan tó ń ṣe kó má sọ nǹkan kan kó kàn bínú àbí àbí kínú ẹ̀ bàjẹ́ àwọn áńgẹ́lì tó bá ṣiṣẹ́ wọ́n á jáde lọ wọ́n á fẹjọ́ sùn ṣọtiyé wọ́n á gbé ọ̀rọ̀ padà síwájú Elédùmarè síwájú ìtẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní tó bá ti gbé ọ̀rọ̀ lọ you know things begin to happen a lot of things ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé nítorí pé àwọn ènìyàn wọn ò resist wọn ò bá ìkàwé àti búburú wí ní àwùjọ wọn wọn ò ṣe kíni wọn ò bá ìkà àti búburú wí àwọn náà wá fẹ́ máa gbìyànjú láti sapá àti láti ga torí ìkà àti ìwà búburú tí wọn ò bá wí àwa máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ a máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ bá ìkà àti ìwà búburú ní àyíká rẹ̀ resist the devil he will surely flee from you alright resist the devil he will surely flee from you alright and tó bá dẹ̀ rí ènìyàn torí pé ẹnìkan hùwà sí ẹnìkan báyìí ẹni yẹn hùwà sí ẹni ó bad torí pé ó jẹ́ ọ̀rẹ́ ẹ àbó jẹ́ ẹni tiẹ̀ ó nídìí láti hùwà burúkú sí ẹni náà torí kò ṣe ìwọ ṣó ti yé ó nídìí torí pé ọ̀rẹ́ ẹ ẹni yẹn hùwà búburú sí ó ti yé tí o kò bá lè jẹ́ ẹni tó lè settle ẹ̀ you can avoid it you understand what I mean torí bẹ́ẹ̀ mo gbàdúrà lẹ́ẹ̀kan sí i ìwọ tó ń gbọ́ mi lónìí ẹ̀mí ìfẹ́ <laughs> àwọn ìdílé mìíràn ò ga nítorí pé gbogbo ohun tó bá fẹ́ ga nínú ilé wọn wọ́n máa jábọ́ ìwọ tó bá sì jẹ́ ènìyàn bọ́ náà nígbà mìíràn tó bá tiẹ̀ ga ẹni tó bá ga gangan kò kì í já ènìyàn bọ́ bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ ga tó jẹ́ pé ọlọ́run dìídì gbé ga ṣó ti yẹ yín ọ̀tọ̀ ni àwọn ènìyàn tí ènìyàn gbé ga ọ̀tọ̀ sì ni àwọn tí ọlọ́run gbé ga ẹni tí ọlọ́run bẹ́ gbé ga tó o bá fẹ́ jábọ́ tó fẹ́ fà wálẹ̀ ó sì máa wà lórí ẹ̀ kò ní já tán ṣótiyé so mo ń sọ fún ọ lónìí ìfẹ́ ò kì ènìyàn jẹ́ kó o rí obìnrin àbí ọkùnrin kó o sọ wípé tí ìwọ bá ti rí wọn o ò ní build wọn kó o bá yé wọn jẹ́ ni ṣótiyé ìwọ tó bá ti rí èèyàn o ti eléyìí ó bí ẹ nínú ó ti ṣe rọ́mọ yẹn tó bá fi sílẹ̀ fún ìdílé tiẹ̀ ó máa ga ni àti ìdílé tiẹ̀ ṣe ó fẹ́ kí ìdílé ẹ̀ kó sì ga ó fẹ́ ṣe kí ni ò parẹ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o ṣòtìyé bá a sọ fún yín lónìí náà pé olúwa jọba wa dáríjì yín àwọn òkè ṣe ọlọ́run we only intercede we only ask God God do whatever he pleases God do whatever he like òtìyé ó dẹ̀ ní mò ń bọ̀ kọ̀ọ̀kan èrè mi ń bẹ pẹ̀lú mi láti san fún oníkàlùkù ẹbí iṣẹ́ ọwọ́ rẹ̀ èyí tá a fi preach lónìí náà tá a sọ pé àwọn Adeleke family congratulate them àwọn èlòmíì máa ń sọ kékeré congratulate ń bẹ ó lè jẹ́ tó pé wọ́n lówó náà tí èèyàn bá ṣe dáadáa wà ló ṣe dáadáa bàbá yẹn àti ìdílé wọn ni mo kí jù bẹ́ẹ̀ ni wọn ò fi ọmọ náà sílẹ̀ wọn nígbà ògbà tí ọmọ yẹn ń sánlé tó máa ń ṣe orí yànmà ìmọ̀ tó ń fọlọ́pàá mú gbogbo wọn yẹn gbogbo àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ Davido nígbà kan náà sọ pé ó máa ń fọlọ́pàá mú àbí ìyẹ bàbá ẹ̀ ò lè dúró de kó tó jẹun bọ̀ tó tún pọ́n bàbá ẹ̀ lé bàbá ẹ̀ náà pọ́n lé ó gbàdúrà Olúwa jọ̀ọ́ èmi jẹ́ kí n pọ́n mọ́ mi lé jẹ́ kó mọ́ mi pọ́n mi lé tí ò lè pọ́n lé kò lè pọ́n ìyá ẹ̀ àbí kò lè pọ́n ọmọ ẹ̀ ó ti yé you are not having relationship olúwa ọmọ mi àwọn tó bá bá ṣe wọn ò jẹ́ àpọ́nlé fún mi àwọn tó bá bá mi ṣe yóò jẹ́ àpọ́nlé fọmọ mi ọmọ mi kò ní tààbù fún mi ọ̀pọ̀lọpọ̀ ẹ ti èmi I don't want to preach about my son I don't want to preach about my family but I can tell you ibi tó yẹ kí n wà lónìí àbí ọ̀pọ̀lọpọ̀ nínú family mi náà what my family are doing also cause a lot of problems. You know, the family outsider can wage war against you. A lot of people can against you. You can face trouble in east, west, or north or south. But tó bá ti dé in the middle of your place, you should have peace. But when the middle of your place, they are giving you trouble. They are sending those outsider now giving them trouble also to send to you. It affect a lot of people. You understand me? And that's why they call a lot of people names. Mo tún rí ọmọ kan náà lónìí. Ṣé Sùlámán ni? ìyàwó tó ló ń tó ló fẹ́ yẹn mo fẹ́ ṣe iṣẹ́ àti ẹ̀ lọ́tọ̀ ni pẹ̀lú àwọn kan ṣe ti yé bẹ́ẹ̀ yẹn because now i'm just talking i'm just uh, trying to you know so a lot of people àwọn kan dẹ̀ máa ṣe tó máa ń ṣe kàyé inú wọn máa dùn inú wọn máa dùn ìyàwó tí ọmọ yẹn fẹ́ yẹn ó dà pé wọ́n ló lórí ìṣàwòrán gbé gbá fún ẹnìkan ṣé o wá mọ nǹkan nísìn tí èèyàn bá ṣe ìfẹ́ tí ẹ mọ̀ pé tí ò bá nífẹ̀ẹ́ ó lè pa èèyàn bẹ́ẹ̀ ni mo sọ ẹni tó bá ń ṣèkà fún ẹ kò ní ìfẹ́ tí o bá tiẹ̀ ṣe ìkà fún yàrá mi tí o bá ṣe ènìyàn tó bá tó àkókò kan àjàgà máa ń kúrò are you guys what I'm saying ó gbàdúrà ọlọ́run ṣàánú fún mi èmi ò fẹ́ jẹ́ àbùkù fún ọmọ mi ọmọ mi ò sì gbúdọ̀ ta àbùkù fún mi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bí ọmọ tí wọ́n ṣe burúkú ta yẹn let me now tell you one thing ṣé ẹ mọ̀ wípé grace baba Davido tí Davido baba Davido náà ò bá stand lórí ẹsẹ̀ ẹ̀ láti kọ àwọn nǹkan kan do you know that fúnra baba Davido ó lè fi Davido tí ó bá tí ó bá jẹ́ pé kò wá comply sí nǹkan tán ni kò ṣe máa ẹ̀ ṣé ẹ mọ̀ pé ó lè ó lè mú lọ sẹ́wọ̀n ṣé ẹ mọ̀ ṣá tó bá dẹ̀ mú lọ sẹ́wọ̀n á tún lọ mọ̀ mọ́ gángá ọtí ẹjọ́ stand ó lè bring shame more to the family do you understand what I mean Only bring more shame you understand me so position you find yourself today eh o lè má ga tó àwọn Davido o mọ̀rọ̀ mi o lè má ga tó wọn o dẹ̀ lè má lè ga tó wọn but make change in that your surrounding lẹ́ni ayé sì wà fún ọ you have many grace You have many opportunity now. Change. Are you getting me? Hmm. Everybody celebrating Ishoma and Davido. They face trouble. A lot of things happen in their life. Of recent, continue tí two years lọ, abẹ́ year plus, wọ́n sọ ọmọ odidi ọkùnrin nù. Wọ́n sunkún gbogbo àgbáyé fi sorry. fún gbogbo nǹkan tó ṣe wọ́n you understand me ọmọ bọ́n lè ṣe wàyé náà wọn ò ní gbàgbé títí láéláé bí wọ́n ṣe sọ̀rọ̀ lánàá tó ṣe ṣèyàwó àwọn míì náà ń gbé ọmọ yẹn sókè ọmọ tó kù yẹn ni ẹlòmíì ń gbé sókè ni wọ́n ń gbé sókè ni wọ́n ń gbé sókè ni wọ́n ń gbé sókè to also make them sad àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé ọmọ yẹn náà sókè ọmọ tó ń sọ nígbà yẹn láti jẹ́ kí wọ́n lè sad pé ṣe inú ẹ̀ ń dùn lẹ́nu níbòmí náà bí tó ti ń ṣèyàwó yẹn tó rí èrò òun náà tún sunkún Davido iṣẹ́ ọmọ ò because ó kàn mọ̀ pé ọlọ́run kàn bẹ́hùn ọlọ́run kàn kẹ́hùn ní tó ba wò pé ọlọ́run kàn didi kọjú sí iṣẹ́ ọmọ ó kàn ṣe lóore ni wọ́n lè sọ pé ó ní ẹ has a lot of kinní kan lot of people doing tó ń live ayé wọn bó ṣe ń ṣe as celebrate yẹn that's what they believe the way they are living their life that's what they believe they should be doing when they don't go for ladies they go for them she understand me and they also devil go after them seriously because ẹni tó kọ́kọ́ kọrin láyé yìí ẹ tó kọ́kọ́ kọrin láyé èṣù ni so he will be sending oríṣiríṣi anointing nígbà tó ti kọ̀ sílẹ̀ ló máa send sí wọn wọn mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi gbogbo ẹni tí ò bá ní búburú fún mi tí ẹ bá ń kọrin ẹ ò ní jábọ̀ ẹ̀mí èṣù ní process yìí ọlọ́run á gbà yín lọ́wọ́ ẹ̀mí burúkú ẹ ó ṣẹ́gun bẹ́ẹ̀ lórí kò ní padà either gospel singer either god àmì etí ò gospel jẹ́ ti ọ̀nà bẹ́yẹn devil is the first singer èṣù ló kọ́kọ́ kọrin ṣé ti yẹ yẹ ó dẹ̀ máa ń kọ náà pè ní ìràwọ̀ òwúrọ̀ ó máa ń kọrin fún ọlọ́run láti yin ọlọ́run lógo so iṣẹ́ orin jẹ́ nǹkan tó dára but ọ̀pọ̀lọpọ̀ tó bá kọrin if they are not careful they will end with like Satan tí wọ́n bá fi orin náà kọ́ máa ṣe gbogbo nǹkan tó bá ń ṣe níwọ̀n tí wọ́n sì kàn sì fi ìfẹ́ sí i torí ní moment tí o bá ti sí ìfẹ́ mọ́ ṣé ti yé you cannot humble you understand me then anything can happen okay so change today tomorrow may be too late mo dẹ̀ gbàdúrà pé kò ní late fún èmi àti ìwọ ní gbogbo ìdílé ló ní ògo gbogbo ìdílé ló ní ìràwọ̀ gbogbo ìdílé ló ní ẹni tí a yàn láti tanná sí ògo ìdílé náà ṣùgbọ́n tó bá paná ògo ìdílé tiẹ̀ ó possible kí others má fún ẹ ní ògo ìdílé wọn láti fi ríran ó ti yé ìfẹ́ a sì máa gbéni sókè kò kí ń gbéyàn wálẹ̀ ó ti yé ẹ lọ wo Davido bó ṣe wà yẹn gbogbo àwọn obìnrin tó wà lọ́wọ́ ẹ̀ ẹ lọ mú kan jáde tó máa sọ pé Davido gbowó lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sáwọn míì tó máa fẹ́ sùn pẹ̀lú Davido láti claim owó nítorí pé bàbá ẹ̀ lówó some men some guys tó ń ṣe orin yẹn náà àtàgbà àtọmọdé tó yẹ pé they go after some ladies àtọkùnrin àtobìnrin they want to collect from them they have nothing to do to give them. ẹ lọ wo dáadáa Davido bó ṣe ń kọrin tó tí o iṣẹ́ orin yẹn náà mú wálé àkàìmọye bísíǹsì tí wọ́n ló wà involve nínú despite pé bàbá ẹ̀ tún ní owó á fúnyàn lówó secret á tún fúnyàn lówó openly a lot of people náà tún lọ síbẹ̀ mo rí eh, very dark boy mi ìfẹ́ sọ̀rọ̀ yẹn náà I want to come out for them I will mention their name in my platform I want to advise them okay ẹni tí ò bá ti ń bíìlì tó ń pààyàn ọlọ́run ò sí nílẹ̀ òdọ́ ọlọ́run mọ̀ ẹni tó bá ti rí èèyàn tó roko tó bá ti rí ọ̀dẹ̀ gan òun gbọ́ àwọn òyìnbó tó máa rí investor àtàwọn èèyàn tí ò pé instead of wọn take advantage wọn máa build wọn ni even téèyàn bá look foolish to you you don't need to take advantage of that person if you are a good person yourself okay if you are a good person yourself you don't need to take advantage of that person love builds people it doesn't destroy people ọlọ́run bàbá ọmọ àti ẹni mímọ́ adúgbò fún yín lẹ́ẹ̀kan sí agbẹ́yìnga ṣe yín lọ́ba nítorí alágbára nìyí a ti gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ fún wa a ti gbọ́ o àwọn èèyàn ń wo Davido family bíi pé wọn ò ní ìṣòro kankan wọ́n ti face a lot of tribulation àwọn èèyàn wo Davido bíi pé òun náà á ah, ọmọ yìí ẹlòmíì akọ máa wò obìnrin míì máa wò pé àkó ah, ń jẹ iṣẹ́ ọmọ ẹlòmíì àti ẹ̀fí oríṣiríṣi nǹkan ló wà lọ́kàn wọn ẹlòmíì àni ah, ọmọdé ìkójọmọ oríṣiríṣi nǹkan ni wọn ò sì wá mọ̀ pé àwọn tó jẹ́ ọmọ wọn gan wọ́n ṣiṣẹ́ o the rich also cry before they could have testimony daddy a lot of people ni many things ń ṣẹlẹ̀ lọ́kàn wọn ṣùgbọ́n ní tòótọ́ ní tòdodo they pay a lot of sacrifice they pay a lot of a lot of a lot of things wọ́n ti pay hmm. kò ń ṣe ritualist the time of trouble they come back to smile to each other again nígbà tí ò yẹ kí wọ́n rẹ́rìn mú wọ́n tún wò pé let us forget about the past and let us continue to focus anyway I don't like what happened but the Lord knows everything. I pray, Lord, for love, that people forge ahead, that you will not be a destroyer. I pray for that spirit to build life, to build nation, to build each other families, to build friends, to build wife and husband, to build children, for children to build family and build father model. Lord, let the anointing be released upon us. Help us, O Lord, in the name of Jesus. The spirit of cankerworm that is wickedness that is operating in our land is especially in Yoruba land that they always destroy each other. Also, they send it even when people want to excel. They send signal when you travel abroad when you travel around them, you try to excuse them. They also send signal to cut you off, to drive your car in the road that is very difficult. Father Lord, that signal, evil signal, they shall be cut off. Those people who send evil signal, I pray, Lord, that they shall be tired as from today. Oh Lord, the evil activities that they have sent into the arena. I disconnect their evil activities. I paralyze them now in the name of Jesus. The evil that is operating our land, that is not making people to love each other, that they are killing each other. East, west, north, and south. Some people complaining that they don't take the matter. I mean, the wedding, they're supposed to take it to east. A lot of problems also happen there. A lot of things they may want to use in Lagos may not be there in east. Father, Lord, I pray, Lord, for the spirit of love Father, Lord, let the spirit of love take over our nation. The spirit of love take over our nation. The spirit of love take over our nation. Yes, a lot of people say they cannot forget what they are, what have happened. Yes, I feel it. I know it. When people haunt you, when people are not on me, uh, <laughs> you didn't do anything wrong. So some people just decide, just delight, so just want you just to destroy you. And when you overcome it, you feel irritated, comply, or reconcile with such people. Lord, I pray for the spirit to let go and forget that wickedness totally. And those people not to even practice that wickedness again. Release the anointing to both now. Spirit of wickedness in our nation, die now. Spirit of wickedness in our family, die now. The spirit of wickedness in our finance, die now. The spirit of wickedness in our relationship, die now. The spirit of wickedness in the political uh, society, die now. Wickedness that is operating among our politicians, in the heart of our politicians, that wickedness shall die the spirit of wasters, you will not have power again. You will waste yourself. Our generation will not be wasted. Our nation will not be wasted. Our surrounding will not be wasted. Our children will not be wasted. Our life will not be wasted. In the mighty name of Jesus, I pray for peace for those countries that are in war fronts. Oh Lord, let there be peace. Remember the innocent that paying for the sin of others. Father, have mercy. In the name of Jesus, The spirit to let go, release it now. Let there be to settlement. In Jesus' name. In Jesus' powerful name we pray. Amen. Thank you, Lord, for this moment. We can't thank you enough. Ọ̀rọ̀ what I saw lónìí àti ẹ̀mọ̀rọ̀ sọ a kàn fẹ́ kẹ́ túmọ̀ ẹ̀ Ramon, wọn yín fún àwọn ènìyàn. Ìfẹ́ ò kì í fẹ̀. Bẹ́ẹ̀ ni ìfẹ́ á máa fẹ̀ nígbà mìíràn. Ṣùgbọ́n nígbà tí ara ẹnìkan kò bá tí ò bá sáyè fẹ́ lòmíràn, o ò gbúdọ̀ fẹ́ wá para mọ́ láti jẹ́ to ẹni tó bá kó ba lè wà òkè ẹ̀mí tó mú kí àwọn ènìyàn wà òkè tó máa mú kí o máa fi smile sójú àwọn ènìyàn ọlọ́run yóò fún wa ní ẹ̀mí náà lẹ́ẹ̀kan sí mo gbàdúrà lónìí ẹ̀mí náà súre fún ara mi ọlọ́run gbogbo ibi tí ayé mi ti nídìí àtúnṣe olúwa ṣàtúnṣe ayé mi ṣe tàwọn ọmọ mi ṣe ti ìdílé mi ṣe ti àyíká mi ṣe ti ògo mi ṣe ti òwò mi bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ọjọ́ òní ire ọjọ́ òní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 It shall be like a tree planted by the riverside that brings forth no fruit in the season. Our leaves shall never wither, whatever we do shall prosper. The name of the Lord is his strength. What the righteous unto their sake, myself, my people unto we are safe in Jesus' name. As much as surround the Jerusalem, O God Almighty, surround our life with blessing, with favor, with goodness, with testimony, with power, with joy, both now and forever. Amen. Amen. Amen. Seven hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. Amen. Amen now before kí n tó there is a video um, there is not a video there is a picture I posted on my platform which is um, on my platform let me show you. I'm coming. I want to show you the video. I mean the picture. Because a lot of people don't know the meaning of it. You see this picture? Some people just, they may know, if you want to know the meaning of this picture, you, you watch this video. lot of people don't want me to talk about it but I, will, have to explain till people understand bíbélì kan sọ pé a béèrè títí aago wa yóò fi kún àkówó sílẹ̀ okay this video I don't know maybe they photoshop it or they you know maybe they photoshop it but on this video I'm not the one that posted it I'm just putting it you see I'm not the one that did it So if you want to look at it, okay, I'm not the one that did it, okay? But what I was, what I'm telling you is this. When I was busy speaking for President Bola Ahmed Tinubu during the 2000, 2000, 2020 when there was problem, crisis, a lot of problem in Nigeria. Do you know what happened? these people abusing me alára àwọn ọṣẹ Wàsíù Àyìndé a lot of people they are confused about me that I'm president President Bola Ahmed Tinubu and I'm fighting Wasiu Ayinde. I know Wasiu Ayinde before coming on social media. I don't know President Bola Ahmed Tinubu before coming on social media. So part of the people who abusing me then, they claiming maybe this one is uh, bóyá wọ́n photoshop ẹ̀ ní àbí wọ́n gbé papọ̀ kò yé mi o ó ti yé yín but ọmọ tó sọ̀rọ̀ tó ní àkáǹtì yìí tolúwa ni debi ló gbéra ẹ̀ that is ọmọ tó gẹ̀ tó wà ní Germany yẹn so abusing me then gbèjà àwọn Wàsíù gbèjà everybody ó dẹ̀ máa ń lọ sí Àbújá ó dẹ̀ máa ń sọ wípé tí mo ṣe gbé aṣíwájú sókè yẹn ó ní aṣíwájú ló rán ló rán àwọn irọ́ ni omi ìdẹ̀lẹ̀ sọ bóyá òótọ́ ni bọ̀tí tó sọ nìyẹn bọ̀tí gbogbo àyẹn aṣíwájú ò sí ní Àbújá aṣíwájú wà ní gọ́dílọ̀n ṣe ti yé bọ̀tí tó bá ń gbé sókè rèé ẹni tó dẹ̀ gbé sókè yìí tó gbé sókè yìí sinmi lórúkọ ẹ̀ ń jẹ́ ó jẹ́ pa to one senator or one minister ń gbà yìí ṣé yín baby you don't understand it ó sì kù tí mo fẹ́ gbé sókè tí máa gbé sókè náà wọ́n sọ pé I should forget about it people understand the story the people they actually understand the story you understand me wọ́n dẹ̀ sọ pé tá a bá sọ̀rọ̀ dọ̀là mẹ́wàá there is nothing can be done about it no problem but we continue to explain so that people who. oh, ti jẹun okay no now no one hour is okay for it tó bá di báyìí ẹ tó bá ti di báyìí wàá fi sórí wàá dẹ̀ máa ṣe kí nìyẹn kó tó ṣe tán yẹn ó máa wà fún ṣó ti yẹ. ṣe understand uh-huh. so ẹni tí aṣáájú ní tẹ̀mí mọ̀ ni wọ́n wà ní body law that's ní kò yìí wọ́n máa ń lọ Àbújá náà because ìyàwó wọn wà l'Àbújá wọn náà dẹ̀ lè l'Àbújá but àwọn ọmọ yẹn nígbà yẹn gbogbo ìgbà tó bá ti lọ láti Nàìjíríà láti ìlú kìlì tó bá ti lọ èyí tó lọ láti London they go to Àbújá èyí tó lọ láti Germany Abuja ló ń lọ àwọn eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ President Bola Ahmed Tinubu ìkan tó di president mo sọ. So wọ́n ti wá sọ́dọ̀ mi kó tó di pé wọ́n lọ sọ́dọ̀ àwọn pípé yẹn kó tó ní kọ́ máa bú mi tó bá jẹ́ pé wọn ò wá sọ́dọ̀ mi mi ì ní mọ̀ wọ́n tó bá gbé wọn pẹ̀lú president Bọ́lá Ahmed Tinubu kò ní jẹ́ nǹkankan fún mi bọ̀ wọ́n bẹ̀ mí iṣẹ́ tí mo bá ẹ ti understand bẹ́ẹ̀ yẹn èyí tí mo rò pé wọ́n fẹ́ ṣe ń gbà yẹn ni wípé èmi ń praise president Bọ́lá Ahmed Tinubu torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ Nàìjíríà yẹn kò yé scene so that whatever you are saying will not have meaning your word will be meaningless to people ní gbogbo gbà mo wá ń president Bola Ahmed Tinubu ó ní mo fi ṣe dp mi yẹ but there was a time mo fi orúkọ wọn sórí àkáǹtì mi tí mo gbé wọn ní Bọ́lá Fọláṣadé Tinubu ẹ understand during that time yẹn ni wọ́n ń ṣe kínní ipe so that I will hate him and I will hate everybody. ẹ hey, understand nsìn ní ìgbà tí mo kọ́kọ́ sọ̀rọ̀ Davido gbà yẹn tí mo máa ń sọ̀rọ̀ Davido mo dẹ̀ máa ń sọ̀rọ̀ K1 gan mo ń challenge K1 fún many things tó ṣẹlẹ̀ sí Davido gbà yẹn mo tún máa ń sọ fún Davido pé disease from gbogbo àwọn tó bá ti fẹ́ rí nígbà yẹn Davido àti Badmus Bisola I mean Eniola Badmus wọ́n close mo ní stop it mi ò lé lẹ́gbẹ̀ẹ́ o mo ní you be fighting you secretly because o ti dé tẹ̀mí ọlábàdàn ọ̀sẹ̀rẹ̀ anybody that fight that i mean tó bá ti wá ń fẹ́ ni tó ń fẹ́ ma máa fẹ́ ni kò máa fẹ́ finish ẹ̀ you understand they came ẹni tó gbé orúkọ tó gbé iṣẹ́ Davido wá fún mi tó gbé iṣẹ́ Davido wá fún mi tó bá yẹ pé bó ṣe gbé iṣẹ́ Davido wá fún mi yẹn tó bá ìdúró sórí platform tó ìdúró tì mí màá mọ̀ pé ṣe ló wá láti wá dúró tì mí but wọ́n wò pé Auto Bola la máa gbéṣẹ́ yẹn fún gbogbo àwọn tó bá ti ń bá ṣe tó pọ́nlé wọ́n máa máa sá fún iṣẹ́ ọwọ́ Wàsíù ni ẹ dẹ̀ wọ́n pé Wàsíù APC lọ́lọ́run ṣe ń sìn ó lè dín lọ́la kó di PDP ó lè dín lọ́la yìí tó bá ti wà nípò náà ló máa di anything ṣe ti understand bẹ́yẹn so ohun tí mo kàn ń sọ náà ni pé ẹni yẹn ń gbé aṣíwájú sókè nígbà yẹn torí pé wọ́n fẹ́ kí n gbé wálẹ̀ because wọ́n dẹ̀ ń bá wọn jà ọmọ yìí tó bá dẹ̀ kúrò máa lọ Àbújá wọ́n rajà lọ́wọ́ ẹ̀ wọ́n fún wọn lówó ni wọ́n spoil wọn lórí social media yìí they spoil them are you getting me they spoil them àwọn yóò ṣe kankan fún ojú pé wọ́n kàn ń bá wọn jáde lọ wọ́n máa sọ pé tẹ́ anybody tó ti tẹ̀ sí lójú pé kò sí ẹni nínú wọn nínú wọn nígbà míì tí ò bu aṣáájú yẹn náà nígbà tó bá di ìjọba tó di kinní i'm not saying pé wọ́n bú wọn mi ìgbèjà wọn pé wọ́n bú wọn àbí nǹkan but mo kàn ń sọ wọ́n ń sọ nígbà yẹn ó pé ẹyin rísì tó fi gbé kinní ni pé láti sọ fún mi pé kí n gbé aṣáájú lẹ̀ pé o àwọn tí mò ń pọ́nlé yẹn o àwọn ló ràn wọ́n níṣẹ́ wọ́n wá gbé bóyá wọ́n screenshot ẹ̀ ni o bóyá wọ́n dẹ̀ jọjọ wà ní wọ́n lè jọjọ wà because lady yẹn ó tún gbé kan ó tún send kan èmi tẹ̀ tún copy kan níbi tó sọ pé ẹ lánàá ó pè mí sinmi pè mí sinmi yẹn gẹ́gẹ́ ló jẹ́ sinmi mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ i have her number she called me she said lánàá òun lọ sí body long. ìyẹn mi pé èmi ń gbé wọn sókè lórí bíbà mi ò mọ̀ wọ́n rí ní real life mò ń pọ́n wọn lé àwọn ní àwọn táwọn mọ̀ wọn àwọn sọ pé kẹ́ ẹ bú wọn ìwọ ń kọ̀ èmi náà dẹ̀ sọ pé èmi náà ò mọ̀ yín rí ní real life orí Facebook lẹ ti mọ̀ mí lẹ ti pè mí mi ò mọ̀ yín rí from Adam and then ẹ̀dẹ̀ wá pè mí náà pé kémi máa bú ẹni tèmi náà ti ẹni ẹni tó jù yín lọ so kí ló dé kí ló ṣẹnu ti yín tẹ̀yìn ń lọ lé lọ bẹ́ẹ̀ nìyẹn ó ṣòbí tó ti wà bọ́dí náà but mo mọ̀ pé wọ́n screenshot wọ́n photoshop ẹ̀ papọ̀ ni you understand me ẹ photoshop èèyàn ẹ̀dẹ̀ sọ pé kó máa bú ẹni yẹn ṣó ti yẹ yín mẹ́yẹn now eléyìí náà gbé sókè ìkọ́gbọ́n wọn kẹ́kẹ́ ń gbé fídíò bàbá bàbá yẹn wálẹ̀ you understand me this is what people are doing ọ̀tọ̀ lẹ́ni tí ó possible kó jẹ́ àwọn ni wọ́n mi ìrò bẹ́ẹ̀ torí Àbújá ni iṣẹ́ yẹn ti wá torí gbogbo ìgbà yẹn tí wọ́n fi sọ pé kí n gbélé yẹn gbogbo àwọn yẹn náà ni wọ́n ń bá wọn jà o tó bá jẹ́ pé wọ́n ń pọ́n wọn lé sí gbogbo àwọn tó wà lórí mídíà yẹn wọ́n ń pọ́n wọn lé máa wò pé òkè o àwọn ló ṣiṣẹ́ yẹn but gbogbo àwọn tó wà lórí mídíà yẹn wọn ò pọ́n wọn lé wọ́n bá wọn jà ní eléyìí ní kán búyàwó wọn eléyìí ní kán èyí tó gbélé ìwá fún mi tó ní kí n mọ eléyìí tó jẹ́ kí n mọ eléyìí tó jẹ́ àǹtí títí yẹn ó ní kí n bú àwọn aṣáájú ṣó ti yẹ yín ẹ dẹ̀ ní ọmọ ẹ níyàwó ẹ lóbìnrin ẹ láwọn tó tún ṣiṣẹ́ ní te ní station tv eh, station ṣó ti yẹ yín tv station báwo mo ṣe mọ̀ pé ọmọ àti títí ṣiṣẹ́ tv station gbà tó gbé mi lọ sí kóòtù níbàyìí a wà ní kóòtù níjọ́ kan ó rojọ́ ó sọ pé my daughter kìnìkan kìnìkan she is a presenter in in UK nígbà tó ń rojọ́ fún adájọ́ ní Canada bíbá ó ní ọmọ tó jẹ́ presenter tó ń ṣe ní TV station wọn ní London you can't give out this irúṣẹ́ yẹn tẹ́ bá dẹ̀ sọ wọ́n máa ní pé ṣe lẹ́ irọ́ you understand me so people actually doing what is very very bad and we tell you shut up nísìnyí báyìí tẹ́lifà fẹ́ wá nàìjíríà wọ́n ní má wá nàìjíríà o they said they are going to kill you they are going to shake kíní concrete. kiri kan Wàsíù náà dẹ̀ fẹ́ lọ sí London American sí mo ní kí FBI kó bá mi wádìí ẹ̀ pé sí tòyìn mi sọ pé kán ní kó má wọlé ẹ má jẹ́ wọlé mi sọ bẹ́ẹ̀ mo ní when it come to there àtàwọn tó bá wà nbẹ àtàwọn tó bá wà ní kó sí tòyìn tó bá ṣe bí wọ́n sì tòmí ń bí tí bá jalè náà kó fi mí fi kí nǹkan tí kọ́ kọ́ jẹ́ kí n kò fọ̀ nǹkan tí bá ṣe mi ò jalè mi ò jalè wọ́n dẹ̀ ń pè mí ní orúkọ mi ò jẹ́ ṣó ti yẹ yín mi ò pa èèyàn èmi kọ́ mo pọ́ mo wà sí síkúsẹ̀ ni ó pa ó pè mí ní apààyàn tí pé mo pọ́ mọ́ èmi kọ́ ní mi ò mọ̀ lọ́wọ́ tí mi ò mọ̀ lẹ́sẹ̀ ó ń sọ ọmọ mi so that people be hating me àwọn kan ló ń ṣe ìkà wọ́n dẹ̀ máa forúkọ mi sí i wọ́n pa bàbá ọmọ mi tán wọ́n forúkọ mi sí Auto Bola kí baby mama ó wà lórí Google títí dọ̀là àwọn tó ń ṣèkà dẹ̀ ń ga pápá wọ́n máa ní pé eh, the wicked ṣebí wọ́n sọ pé wọ́n ní no peace for the wicked ni no peace is the wicked now having peace wọ́n wá ń gba peace lọ́wọ́ àwọn tí ò yẹ kó àwọn tí ò yẹ kó ní peace wá ní peace àwọn tí ó yẹ kó ní peace wọn wá ní peace no be juju be that kódà ẹ̀ ń ṣèyàn ló àwọn wọn mọ̀ mọ̀ wọ́n play game yẹn wọ́n play ẹ̀ gidi gan ni just to turn láti bí jẹ́ kí ẹ lè bílí pé evil spirit àtagbára òkùnkùn òun ló ṣiṣẹ́ ipò ló lágbára ju ọlọ́run lọ ọlọ́run lágbára ju ènìyàn lọ are you getting what i'm saying so ní surroundings wa lẹ́ẹ̀kan sí bóyá ní òye yín mo gbé síbẹ̀ ẹni tó ṣe èmi kọ́ ni o mo kàn help ẹ̀ nítorí pé mo ní lọ́wọ́ I help them to to store it tí n bá after tomorrow after some days I'm going to post those video Listen, mo busy máa post the video yẹn na we máa dẹ̀ ṣàlàyé reason mo ní a lot of things máa dẹ̀ máa sọ reasons So ti yé post in tí èmi kọ́ mo ṣe o tó bá jẹ́ pé wọ́n gbé pọ̀ náà dọ́wọ́ ẹ̀ pé àwọn tó ní kí n wá nígbà tí Simi sọ pé ókè o òun wà pẹ̀lú bàbá Aṣíwájú Tinubu o ó wá ní kí n búyàwó president Bola Ahmed Tinubu tó ní dọ́tà mẹ́ta fún wọn fún ti wà for decades tó jẹ́ pé ọmọ tí ó dà bí àwọn ni wọ́n ń claim as a mother now you are you are with this person and you are telling me to abuse the the man I mean the wife of that man ẹ ti understand people don't understand torí mo ṣe pé sókè sí amada wípé why do you do this to President Bola Ahmed you don't understand me i'm not the one that do it i'm just it's part of evidence mi ni and orí Facebook náà know the Latin ro ẹjọ́ orí Facebook àwọn tó ń dá ẹjọ́ yẹn náà orí Facebook náà ni wọ́n ti ń gbé gbogbo nǹkan tó ń ṣe tán dẹ̀ máa dà ṣó ti yé yín ẹni tó gbèmí kọ́ mo gbé àwọn eléyìí ló gbé ọmọdé yìí tó bá dé sí nàìjíríà gba ilé àti títì ni ọmọ yẹn máa ń dé sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ tó ń pè débì yẹn ilé àti ó tún tó stage kan wọ́n tún fún ní ilé ní Àbújá odidi ilé kó tó di pé wàhálà yẹn wá ṣẹlẹ̀ odidi ilé báyìí ni wọ́n fún because he was abusing me and I was telling the Canada government that this auntie is on Facebook wọ́n ní ó lòun ò sí lórí Facebook until tí àṣírí wọn tú pátápátá lórí Facebook ni mo tó mọ̀ pé this woman is on Facebook and she gave money to people later ọmọdé yìí tún wá sọ̀rọ̀ ó lòun wá àdírẹ́sì lé mi ẹ sábọ̀dù fúnra rẹ̀ ló sọ fún mi ló sọ lórí mídíà ipò ó sọ pé ṣe bó sọ pé òun wà dẹ́sẹ̀ Auto Bola pé fẹ́ lọ pa you know the meaning of that should I say it in Yoruba in English this lady that posted President Bola Ahmed Tinubu with another with Simi said she need the address of my house that they are coming they want to send some boys to me to come and kill me in Canada here. And she came out, she cried that day and she called me. I didn't say anything, a word. I saw it. I didn't say anything. I came out. I mean, I didn't come out to reply to her or to defend anything. It's not by my power. I just give thanks to God that they plan many things. They change a lot of threat message. They do it also to physical. And they have people who supported them. But let me tell you something. The people who support them are not actually the people they are appointing. That's the point. The people who sending her the errand are not the one they are appointing. If Simi and Auntie Titi Ebony are friends and they are close to Jagaba as they said, why would they be sending people to be abusing him or to go after him? If you are with somebody, you love somebody. If you love my dog, you love me, you love my dog. If you love somebody's husband, why can't you love the wife? The ṣé aṣáájú máa bẹ àwọ̀ ah, àwọn táàtù sílẹ̀ fún pé kó máa bá wọn kó máa bẹ̀ wọ́n sí ìyàwó wọn pé kó máa bá wọn bàjà ni àbí kí àwọn èèyàn máa bú wọn kó máa fi wọ́n wọ́lẹ̀ I don't think to me o mi ò rò pé ó lè ṣẹlẹ̀ ṣó yín to me bí mo ṣe feel gbogbo dẹ̀ ṣe ra gbogbo lè ṣẹlẹ̀ so why tí wọ́n fi àwọn ilé wọ́n dẹ̀ tún bú mi lẹ́yìn tí wọ́n kúrò lọ́dọ̀ mi tí mo kọ̀ they did many things to me so I am facing a lot of trouble not because I'm a bad person not because they want to recruit me to some place and I say no bí mo kàn ṣe dàgbà tó yìí mi lówó but mo ti ń fúnra mi lóúnjẹ mo dẹ̀ ti ń fúnyàn lówó mo ti ń fi smile mo ti ń ṣe charity mo dẹ̀ ti ń ṣe dáadáa fáwọn èèyàn nígboro ṣé kí n tó wá sọ kékeré fún yín kí n tó máa lọ kí n ṣe posting ò torí téèyàn bá ṣòro ẹ̀sìn wàá gbé sórí mídíà kan bá lè rí ẹ lọ bèrè gbogbo tí bá ní mo ṣe fúnyàn tó bá jẹ́ irọ́ ni but àwọn èèyàn yẹn take me for granted torí pé wọ́n ń sọ fún wọn kán take me for granted so that people will not see me worth anything alright bí mo ṣe wà yìí ṣó ti yé yín mo ní mo fún àwọn èèyàn ní mọ́tò kò ṣe pé bóyá mo ti wà òkè gan ni mo ní mo fún àwọn èèyàn lówó mo ti dá ọ̀pọ̀lọpọ̀ ní bí tó ń ṣòwò lówó ní níbẹ̀ mo ti ṣe bí mo ti dá wọn lókòwò kò ṣe pé mo business mi ti dúró dáadáa ṣó ti yé yín mẹ́yẹn ó ti yé Canada tí mo ti wà yìí láti wà tí mo ti débẹ̀ yẹn náà nígbà tí àǹtí yẹn wá sọ́dọ̀ mi tó sọ fún mi pé don't worry i will be patronizing you amama ṣe container bíi mélòó mélòó kan every week mi ò mo believe wọn because mo believe pé ẹni tó bá ti ṣe dáadáa wọn ló máa rí dáadáa gbà mo ti ṣe dáadáa fáwọn èèyàn you understand what i mean but now they will be turning it to bad turning it to bad turning it to bad turning it to bad iṣẹ́ tó bá ṣe tó yẹ kó o jèrè wọ́n á gbé fún ẹlòmíràn kéwọ̀ ló máa ń ṣe irú nǹkan bẹ́yẹn mi ì tún wá mọ politician torí ẹni tó bá tún ń ṣe irú nǹkan bẹ́yẹn tẹ́ni tí mi ò bá mọ̀ face to face mi ò ní sọ àbí tó bá jẹ́ pé ó ti dì pẹ̀lú mi tí mo dẹ̀ ti rí ṣe ti ọdún sáà mi bẹ́yẹn a ní gbogbo ìgbàyẹn náà ti bá ti sọ̀rọ̀ kéwọ̀ ni pé mo kàn bú kéwọ̀ ni ètè sábọ̀ máa fi bú mi gbà yẹn ọmọ ìnáwó tún gbéṣẹ́ fún òun ló máa bú mi dáadáa ọmọ tó ń pè ní dẹ́bì yẹn mo rí pé èmi ń pọ́n kéwọ̀n èmi èmi ń pọ́n aṣáájú lé àwọn yẹ̀yẹ́ aṣáájú àdámùmẹ̀t sì má sọ̀rọ̀ wọ́n máa bú wọ́n máa bú tí bá sọ̀wá sí wọ́n máa bú mi á jáde síta bú mi dáadáa ni gbogbo àwọn ọmọ tí mo dẹ̀ ń sọ yìí pátápátá ni wọ́n ti kọ́ ilé fún wọn owó tí wọ́n fún wọn wọ́n kọ́lé wọn ra mọ́tò wọn máa sọ fún ẹ pé àwọn ti ṣe rere ní táwọn máa jẹ láyé ètò wà lọ́wọ́ wọn meanwhile little tèmi tèmi ti ṣe fúnra tí mò ń ṣe fúnra mi kí n tó mọ kéwọ̀ ó wá fẹ́ make sure kó dojú mi de ọwọ́ mi délẹ̀ báyìí ẹ mọ̀ pé mo sọ nípa ẹ̀ṣẹ̀ tí mo ṣe lánàá òun náà ni wípé àwọn kan tó bá yé wọn jẹ́ tí bá mọ̀ pé bóyá ó tí má dẹ̀ pé màláìka náà ti ṣe kí ni ó ti ṣe rí mi ní ṣe dáadáa fún màláìka tán bá ti máa tẹ̀lé yàn já mi mi kò wí pé wọ́n lé kò ṣe bí mo fẹ́ ṣòwò ni mo dẹ̀ gbé sókè gbogbo wọn dẹ̀ bẹ̀rẹ̀ mí pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣe dáadáa fún wọn wọn kàn ti ọrùn ẹ sínú ká lónìí pé ìwọ gbé wọn láti gbé wọn dìde báyìí ìwọ ni wọ́n máa fẹ́ pa that life is not good wàá ṣoore fún ènìyàn tó yẹ pé tó bá lè ṣe padà má fi burúkú san má dẹ̀ ṣe fílẹ̀ kó lọ bẹ́ẹ̀ wọ́n máa tún wá wá burúkú ẹ̀ gangan ó ti yé mi ò lọ sílé olóògùn pé kán lọ ṣoògùn fún mi mo ti sọ́rí pẹ̀lẹ́nu ẹ lọ bèrè lọ́wọ́ aláàjì àbáyà ní sọ̀kòkò lágége bóyá mo gbé mọ́tò fún wọn rí bí mi gbé mọ́tò fún wọn tí mo gbé mọ́tò yẹn fún wọn ń sìn mi ò tí ì kọ́lé sí nàìjíríà nígbà tí mo gbé mọ́tò yẹn fún wọn ṣé mo ti ní ṣé mo ti ṣe promotion wa màláìkà during that time kí n tó ṣe promotion màláìkà ni mo gbé mọ́tò yẹn fún wọn ẹ lọ bèrè lọ́wọ́ wọn bóyá irọ́ mo pa wọ́n pè wọ́n ní alhaji abaya ní ìsọ̀kòkò ní agége ẹ̀gbọ́n àbùfàtáì ni wọ́n ní ọjọ́ iléyà ku three four days nígbà yẹn lọ́hùn wọ́n ṣàkú some days ni wọ́n ń lọ lójú títì wọ́n ní lasmada wọ́n dúró pé mọ́tò wọn wà lójú tí wọ́n takú pé àwọn èèyàn rà wọn meanwhile wọ́n bá mi sọ̀rọ̀ lọ́wọ́ I feel so sorry wọ́n ní wọ́n ní mọ́tò yẹn ti ń dààmú àwọn tipẹ́tipẹ́ pàwọn dẹ̀ sọ pé àbúrò wọn kó ra mọ́tò fún wọn èmi dẹ̀ ní mọ́tò tí mo máa ń kó sọ́dọ̀ èèyàn ní Nàìjíríà space bus mo ní kán lọ fún wọn ọ̀dọ́ wọn kó má dàbí irọ́ ẹni tí mo kó mọ́tò yẹn sọ́dọ̀ ẹ̀ ń gbà tó wà lọ́dọ̀ ẹni tó clear ló sì wà lọ́dọ̀ ẹ̀ ń mo ti sanwó clearing mi ò gbọ́ mo ní kó kó owó lọ fún two fifty la máa ń gba mọ́tò yẹn gba space bus mo ní kó kó two fifty fún ẹni yẹn mo tún fún wọn lówó tó máa fi ra nǹkan níjọ́ yẹn tó máa yinú mo ní kó kó two fifty fẹ́ nìyẹn pòun ti rà pòun ti sanwó fún mi pé bò tó owó clearing nìyẹn I don't understand kò fún mi lówó ẹ lọ́wọ́ wọn bóyá mo purọ́ this is not this kò ń ṣe pé mo mọ̀ pé mo máa dèrò tó máa wá sórí social media mi ò mọ̀ pé mo máa di ẹnìkan tó máa máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí social media àbí tí mo wò pé tí n bá sọ̀rọ̀ lórí social media màá wá máa fi wọ́n ṣe reference ṣó ti yé yín àwọn muslim mi ò dẹ̀ ń ṣe muslim mi ìdẹ̀ di muslim i'm a christian to the core títí di jésù máa fi padà dé ẹ ń gbọ́ àfáà yẹn náà wọ́n ló ń ṣògùn bóyá lọ́bẹ̀ yọ̀rá ìṣòwò ní kó bá mi fa tíra ní àbúkọ́ ṣe kọ̀kọ̀ no I just give it to them ọjọ́ tí wọ́n náà ń ṣe muslim àwẹ̀ tí mo kọ́kọ́ máa gbogbo wọn yẹn tí mo nígbà tí mo ń ṣe lémi lẹ́kọ̀ọ́ yẹn torí ń gbà yẹn mi ò rò mi rò pé bóyá love ni wọ́n ní sí mi mi ò rò pé mi ò mọ̀ pé wọ́n fẹ́ kí n parí ilé yẹn all of them they will come around me they be ask me for money àwọn tó ń béèrè owó lọ́wọ́ mi jù nígbà yẹn was àwọn mùsùlùmí àfa oríṣiríṣi ló máa wá sílé mi báwo mo ṣe come across them wọ́n invite me, sí àwẹ̀ tó máa ń àdúrà tó máa ń gbà nígbà àwẹ̀ yẹn ṣé ti yẹn mẹ́rin má dẹ̀ ní kí n bá débẹ̀ kí n pọ́n wọn lé o má ra nǹkan fún wọn tó máa fi break má ra nǹkan fún wọn nígbà àwẹ̀ yẹn gbogbo nǹkan máa ṣe dáadáa fún wọn all of them gbogbo wọn tí mo dárúkọ yẹn kí ó ṣe pé bóyá mo ń sọ láti fi tarnish wọn i'm just on my own normal wá pè mí and i will help them tó bá wá help èèyàn tán you don't need to pull me down if you cannot do help me and i'm not telling you to help me or to help you and i'm not even saying that mi ò sí ń dáhùn but mo wá rí pé àwọn tí wọ́n béèrè fún help mi yẹn àwọn ni mo wá bá pàdé ní gbogbo ìṣòro àti ìdààmú tí mò ń dojú kọ they want to press you down tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá wá ṣe tán wọ́n lè ní ìyá ẹ̀ ìyá ẹ̀ ló ń ṣe pé ìyá ẹ̀ ò yọnu ni but owó mi ìyá mi ò yọnu sí mi nígbà tí mo make owó yẹn tó bá jẹ́ pé nísìn ìyá mi yọnu sí mi ẹ má jẹ́ kí n ẹ má tanra yín jẹ ẹ kàn má máa play lórí intelligence àwọn èèyàn now they said mother ìyá ẹ̀ kò yọnu sí nígbà tó ń sọ̀rọ̀ yẹn ìyá mi ò yọnu sí mi àbí mo make owó ẹ̀dẹ̀ máa bá gbá mi ìyá yín tó yọnu sí yín I will be the one to help you at that moment tí mo bá help yín tán ẹ máa máa tẹ̀ mí fẹ́ fẹ́ tẹ ọ̀tá mi mọ́lẹ̀ máa ní ìyá mi ló ṣe kinní kan fún mi you now giving power to no you understand me now you know ẹ fẹ́ máa divert the story so that people will not really get your wickedness in society wàá máa sẹ́pẹ́ nìkan báyìí ló ṣe fún mi at that moment yẹn. Yeah, ẹ jẹ́ ń sọ fún yín jọ̀kan tó ń pe àfáà yẹn wá gbogbo wọn mú wá rí majority ẹni tó bá pè wá nínú àwọn àfáà tí wọ́n tó ṣe wá sí níbi ibẹ̀ yẹn tí ò bá ṣe nǹkan burúkú fún mi mi ò dárúkọ wọn ó ti yẹ yín mẹ́yẹn àlùsùkú náà mi ò mọ̀ pé ó súnmọ́ Wàsíù ó ṣe wàásí fún fún MC níjọ́ ìwọ̀n invite mi síbẹ̀ wọ́n ní kí n jọ kí n bá wọn pọ́n gbogbo àwọn mùsùlùmí yẹn pé nígbà àwẹ̀ kí ni wọ́n nídìí wọ́n náà máa nídìí oúnjẹ mílò oríṣiríṣi nǹkan mọ́tò ńlá ni mo fi di ẹrù lọ síbẹ̀ báyìí níjọ́ náà lọ́hùn nígbà yẹn mo fi ní ọjọ́ yẹn mo ra nǹkan ní àárọ̀ ọjọ́ yẹn I spend one point six one point six yẹn is about twelve thousand US dollar nígbà tí wọ́n ń ṣe owó máa owó ò tí lọ sókè bí one twenty ni wọ́n ń ṣe owó mo ra nǹkan nínú kíní báyìí lẹ́yìn nǹkan tí mo lọ há fún wọn ní nígbà yẹn tí mo kó fún wọn mi ń dẹ̀ ṣe pé mi fara mi ló mo há mo sọ mí tẹ̀ fún wọn báyìí gbogbo wọn dẹ̀ ń gbàdúrà wọn dẹ̀ ṣe mo dẹ̀ èyí tó kù nínú wọn wọn dẹ̀ tún lọ kó àwọn ẹlòmíì nínú wọn tó ìyàwó wọn tó ṣe provision wọn tún kó sínú ṣọ́ọ̀bù wọn kàn ní kí n ṣe dáadáa fún wọn ni o àwọn àfáàyè mí nínú wọn bẹ̀rẹ̀ sí wọn so mọ́ mi wọn bẹ̀rẹ̀ sí wọn máa bèrè owó lọ́wọ́ mi tó bá dẹ̀ bèrè owó lọ́wọ́ ẹ̀ tó ń bèrè fún àṣìṣàn yẹn tó bá bèrè yẹn wọn ò ní fiẹ́lẹ̀ wọn fẹ́ báyé ẹ̀jẹ̀ ni kò ń ṣe pé bóyá ṣe ni mo lọ bá wọn pé ẹjọ́ o ẹjọ́ mo fẹ́ àdúrà o àbí yọ́sí mo ti ń wà lórí bíbá ẹ̀sìn ẹ gbọ́ kí n tọrọ àdúrà lọ́wọ́ èèyàn ni ìgbà míì tí wọ́n bá kàn ṣe ìkà fún mi bóyá mo kàn sunkún lórí láìsà some people be sending message or prayer to me pé don't worry the Lord is your strength the Lord will save you the Lord will agbá ẹ lẹ́ àṣàánú fún ẹ you understand what I mean so I am not not that pé mo lọ bá wọn I'm doing good to people and people you are doing good to they be the one to pọwọ́pọ̀ láti fẹ́ bà ayé ẹ̀ jẹ́ and because nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ní sọ̀rọ̀ àǹdí yẹn wọ́n bẹ̀rẹ̀ ọmọ kan sọ fẹnu kò sẹnu fúró ni pé wọ́n ti sọ fún àwọn níjẹ̀bú òde ni ọlọ́run gbọ́ ọmọ yẹn ọmọ ìjẹ̀bú òde ni ó ní wọ́n ti sọ pé kán ba yí ẹ̀jẹ̀ kán ba gbogbo nǹkan ẹ̀jẹ̀ gbogbo tó bá ti da tó bá ti rí lọ́wọ́ ẹ̀ kán máa bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ìmí ìtún wà lẹ́kọ̀ọ́ tó ń sọ pé ó ní tí owó bá ṣì wà lọ́wọ́ kán ba gbogbo ẹ̀jẹ̀ kán máa ba gbogbo nǹkan ẹ̀jẹ̀ ibi tí wọ́n bá ti fẹ́ jẹ́ èèyàn kán máa block ẹ̀ kán máa ṣe òun náà ni mo fi dé orí bíbá yìí o táwọn ọ̀dà ti bá ń owó they will be blocking me àsí ìpè bóyá ṣe ni mo pa wọ́n lọ́mọ àsí ìpè bóyá ṣe ni mo jà wọ́n lólè àsí ìpè ṣe mo ṣe nǹkan burúkú fún wọn torí pé ẹ̀mí èṣù tó wà nínú wọn ó ń sọ fún wọn pé they have to sacrifice people tó bá ti ń ṣe dáadáa fún wọn in a society like that do you think peace can reign when you waste you are disturbing eh hey, waste me oh, and you cannot waste me you are disturbing people and you are wasted some people you succeed in wasting some people innocent people who have done good to people in society do you think eh, àwọn èèyàn máa ní àlàáfíà do you think orílẹ̀-èdè máa lálàáfíà bá ṣe ń gbàdúrà pé kí àlàáfíà wá we are praying at times it's like a procedure for you to see us that we are praying Oh, we want things to be okay oh, but it's now left to God to answer because nítorí máa jẹ́ kọ́lọ́hún gbọ́n náà ní ta bá ń ṣe ní society wa tí a bá ń ṣe ta bá ń gbàdúrà tó dẹ̀ pé àwọn kan dẹ̀ sọ pé àdúrà àfàdúrà ní bíbá èpè láfẹ́ àdúrà tá ń gbà yẹn kì í ṣe iṣẹ́ àdúrà la ṣe iṣẹ́ èpè la ṣe so èmi kọ́ ni máa gbọ́ ọlọ́run ló máa ń gbàdúrà yọnu sáwọn ẹ̀mí lẹ́yìn ìgbà yẹn gbogbo àwọn olórin wọn yẹn pátápátá lẹ́yìn tí wọ́n tún jà mí lólè gbà tí mo ní mo ṣe promotion yẹn lẹ́yìn ìgbà náà tí n bá jẹ́ n bá ní just leave me let me go you have stood for me but don't block me don't will me tí bá ti ń gbìyànjú láti ṣe tèmi náà fẹ́ jẹ́ ènìyàn ẹ jẹ́ kí n jẹ́ ènìyàn mi sọ pé okay you don't help me but you be the one to be blocking me ọ̀nà gbogbo tí bá fẹ́ gbà you be the one to go and put some roadblock and put people who are taller than me on that area for me to be facing tribulation is that okay that is not okay you put smile on people's face they cannot make you laugh again they cannot put smile on your face they want you to cry and cry and continue crying and die in that agony ṣé ayé nìyẹn ṣé ayé nìyẹn nígbà tí mi ò mọ bó ṣe ń ṣe kárí mi nì tó bá jẹ́ pé mi máa ń ṣe nǹkan kan máa ṣe kárí mi gbogbo ní Facebook yìí ẹ má máa rí ẹ má máa post a lot of things tí ẹ tí àwọn èèyàn mi ò ń ṣe kárí mi nì nǹkan bíbélì kan sọ pé tó bá ti fẹ́ ṣoore jẹ́ kọ́wọ́ ọ̀tún ẹ̀ má mọ̀ ọlọ́run elédùnmarè ń gbọ́ mi ò ní owó tó tó people believe that I have money nígbà yẹn mo fún yàn ní twenty thousand ṣé bẹ́ẹ̀ tí mo fún ṣé bẹ́ẹ̀ tí mo fún ẹni yẹn dẹ̀ tó ń sọ fún mi systematically bíi pé wọ́n tún ń ṣe é pè mí pẹ́ni tí ò bá ti ṣàánú kò lè rà nígbà tí mo jẹ owó ilé tí mo jẹ owó ní báńkì mo ń fi owó báńkì tí mo fi ń san owó owó credit tí mo fi ń san owó ilé ibi tí mò ń gbé tèmi dẹ̀ help àwọn èèyàn many people mi ò sọ pé kán fún mi but people don't need to block me àwọn èèyàn ò ní láti ṣèkà fún mi mo say no to killing and terrorists ṣé nǹkan tí mo ṣe yẹn ṣé nǹkan tó bá dì ní ṣé àjùṣe yes to killing ni wọ́n ní kí n búlẹ̀ ẹnìkan fún wọn kí n máa bá wọn support ẹnìkan tó bá ṣẹ̀yìn èmi ò mọ ìṣẹ̀ tó ṣẹ̀yìn you can do it yourself or you give it to newspaper àwọn tó jù mí lọ already mo ṣì ń lọ nínú ìlà kọjá kan tí mo sọ pé mo pàdé ogun ńlá lẹ́yìn oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí mi mo dẹ̀ lọ́mọ kékeré lọ́wọ́ tó yẹ pé mo sì nídìí ayé mi láti train ọmọ yẹn kí lè fi ìrọ̀rùn kémi náà lè jẹ kékeré mi sọ pé mo fẹ́ jẹ ńlá mo ṣiṣẹ́ ńlá bọ̀ kó tẹ̀ jẹ́ díẹ̀ kí tẹ̀ lè jẹ iṣẹ́ rere mi díẹ̀ then you be giving me something you love me or you want to kill me and you have your own family you want peace for them gbogbo àwọn èèyàn kẹ̀dẹ̀ tó ń sọ̀rọ̀ yìí mi ò ṣẹ́ni kankan nísìnyí lójú wọn máa rò pé wọ́n fẹ́ bá ti Wàsíù jẹ ni ṣé Wàsíù tún tèmi ṣe ni tó bá jẹ́ pé politician ni mo tiẹ̀ sọ̀rọ̀ wọn náà gbéṣẹ́ fún Wàsíù tó bá ní pé òkè o lọ pa bàbá ọmọ yìí o kókó oko méṣọpọ̀ pati ọmọ ara ẹlẹ́kùn àti mi o kí ìwọ wá gbéyàwó ẹ kó wá jẹ́ ọjọ́ on the first ló máa ṣe ìyàwó ló máa ṣe celebration káà máa rántí yẹn forever tó bá rán ẹ níṣẹ́ yẹn kankan sọ fún ẹ ò ní sọ pé òṣèlú wọn lè rán mi ní irú iṣẹ́ irú iṣẹ́ tí mo ṣe yẹn tó bá fún mi tí bá ń bú wọn nítorí wọn lè máa fún mi lówó yẹn kémi náà darapọ̀ mọ́ wọn but wọn lè recruit mi sí terrorism they cannot ó ní mò ń sọ yẹn good example tí mò ń ṣe kó ṣe pé mo yọ̀ ọ̀dẹ́ni tó kàn wà nínú mi ni nítorí pé àwọn inú èèyàn kò kí kò kí pamọ́ you understand me nítorí pé wà nínú èèyàn kò kí pamọ́ tó máa ń rán ẹni yẹn kó jẹ́ pé wọ́n ń rán ẹni wọ́n lè ní order from above ó ti yé tó máa ń rán ẹni iṣẹ́ yẹn wà ní o lè ṣe é àbí tọ́mádé ràn níṣẹ́ ẹ̀rú àfi but wọ́n rán ẹ̀ ìwọ fúnra rẹ̀ lóró rẹ̀ ó ti ń ṣe ìkàyẹ́ fún mi tipẹ́ kó dẹ̀ ṣèmi nìkan ló máa ń ṣe fún bọ́ tí tèmi dùn mí gan tó ráyè mi ní ìtumọ̀ sí mi tó pọ̀ torí mo vá ọ̀pọ̀ lọ́lọ́ mo dẹ̀ ti gbàdúrà gan mo gbàdúrà gan o kì í ṣàdúrà tí mo ń gbà lónìí gan ló ń save mi tí mo ti gbà sẹ́yìn ni torí gbogbo mo ti gbàdúrà dúrà síwájú ọjọ́ ìbí my life has a great ministry. Are you deal with me you don't risk o ò rí lẹ́yìn tó bá ti ń ṣèkà fún yorùbá o ò ní rí lẹ́yìn tó o dẹ̀ ibi tó o ti ṣe sí yẹn bóyá wọ́n sọ fún yín pé tó o bá ti lọ repent kúrò nínú ẹ̀ o orí ara ẹ̀ ló máa fi gbé no wá wá dájú kokoko láti finish ẹ̀ nìyẹn o ẹ́ àwọn kan wọ́n wá wà nẹ́ẹ̀jẹ́ wọ́n á sọ pé wọ́n kẹ̀yìn sí mi nígbà tẹ́ ẹ kọjú sí mi kí ni mo rí gbà wọ́n máa ṣe òsáyìn pé wọ́n kẹ̀yìn sí mi nígbà tẹ́ ẹ kọ ẹ̀yìn sí mi tẹ́ ẹ kọjú sí mi kí ni mo rí gbà wọ́n máa ẹlò many people wọ́n máa show pé ẹ wọ́n kẹ̀yìn sí wọ́n máa ṣó mi ń sáyẹn ẹ̀yìn sí gbàtẹ́ kẹ̀yìn sí mi gbàtẹ́ kọjú sí mi kí ni mo rí ẹ̀yìn yín àtọ́jú yín mi ò rò pé mi ti wọ̀n kankan you understand me torí mi ṣe wà mo gbọ́kàn mo kàn gbọ́kàn mi lọ́dọ̀ ọlọ́run I just hope in God alone and I pray and I go my way so mo dẹ̀ mọ̀ pé mo dẹ̀ ń béèrè fún ọlọ́run mi ì rí jọ́sìn lọ́dọ̀ èèyàn bọ̀dọ̀ ọlọ́run ẹ̀san ni yìí o san fún ní gẹ̀bí ṣẹ́wọ́ wọn lórí ọ̀rọ̀ mi all of them bí mo ṣe promote màláìka yẹn tó tó gbowó mi mi tí gbogbo wọn ti ṣèkà fún mi yẹn tó bá tún just for them to know that I let go wọ́n pè mí sí pati màláìka níjọ́ kan ní àdúgbò mi ní kọ̀túnbẹ̀ ọmọ kan tó wá lólé mi fún fíìmù gbà yẹn ó lóun fẹ́ ṣe premier ṣé mọ̀dínà white báyìí mo lọ síbẹ̀ màláìka ló ń kọrin bó ṣe rí bẹ́ẹ̀ ó ti fẹ́ máa bú mi ó fẹ́ máa kọrin wọ́n ga gògòrò gògòrò kò dẹ̀ lówó kò dẹ̀ ṣé kiri ọ̀dẹ̀ kò dẹ̀ ṣákọ́ àwọn ọmọọṣẹ́ ẹ̀ ló tẹ̀ mọ́lẹ̀ pé à Auto Bola màlélẹ̀ ní ìgbà tí ayé màláìka bàjẹ́ tí wọn ò jẹ́ kó rí owó kọ̀ọ̀kan tó lè fi ra tíkẹ́ẹ̀tì ọkàn mọ́ èmi lọ́lọ́run lò láti gbèdìde bọ́ tó má ṣe tán wọ́n máa gbàgbé nǹkan tó bá ṣe fún wọn ní rere owó tí mo fi gbé màláìka oye mọ́tò mélòó ló máa rà nígbà yẹn ní trip ẹyọ kan tàkọ́kọ́ yẹn mọ́tò nígbà yẹn tí ta mọ́tò mélòó ló máa rà tí mo invest sórí ẹ̀ mọ́tò mélòó ló máa rà sí anything ò jáde padà ẹlẹ́ẹ̀kejì oye mọ́tò mélòó ló máa rà tẹ́ni kan tí ò jáde padà mo dẹ̀ tún move on pẹ̀lú ayé mi wọn ò dáwó padà fún mi mo dún move on pẹ̀lú ayé mi díẹ̀díẹ̀ tí bá tún rí wọn gbòòrò mo ti wọ́n ti pè mí social dìde tí máa tún rí lẹ́yìn tó ṣe gbogbo òṣì yẹn máa tún bá ti rí tó kọrí báyìí máa tún lọ ju owó fún máa tún fún lówó mi ò fún ní mi ò ní fún mi ò ní ẹwà máa fún ní bọ́ńdù gbà mí fifty thousand gbà mí ọ̀lẹ́ta bí n ṣe máa fún I move on with my life but wọ́n máa dúró tì ẹ́ báyìí wọ́n máa wá ṣe bí ọ̀gá fún ẹ ṣebí wọ́n ní tí mo alágbàro bá gùn ṣọbọ lọ báyìí wọ́n dẹni tó bá gbóko fún lọ̀gá ẹ ẹ fún mi lówó ẹ ṣe dáadáa fún mi èmi ṣe dáadáa fẹ́yìn ẹ̀yàn máa wù ilé mi ẹ̀mí ẹ̀yàn máa ṣe bí mi ò ní mi ò tiẹ̀ ní à ń ṣọ̀gá àbí nǹkan kan bọ́ tí ẹ bá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkálukú ń ṣẹrin ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni àjọ ṣe nǹkan kan náà mo dẹ̀ ń wà òkè ní fìdí tí ẹ lè máa wà òkè but ẹ wà òkè tí ẹ lè fi ṣe nǹkan kan fẹ́mi ní fìdí mi mo ṣe dáadáa mo dẹ̀ fi assist yín tẹ́ ẹ̀ bá lè assist me. sọ pé kẹ́ assist me. you just move aside just step aside and let me have my life if it true trouble is much like this I have a daughter ọlọ́run ló bá mi wọ ọmọ mi tí ó bá bẹ́ ṣe bá trouble ayé èèyàn báyìí bí pé fẹ́ sọ ọmọ èèyàn dìdàkudà ni bí pé kẹsọ èèyàn náà dìdàkudà ni kó daṣẹ́wó kó bẹ̀rẹ̀ sí í ṣòṣì kó máa kórè ẹ̀ máa lanú kó máa mú kó máa mú oríṣiríṣi ó ti sinmi bọ̀ tèmi ò ní rí bẹ́ẹ̀ o torí mo ti gbàdúrà ṣáájú ẹjọ́ mi mi ìdẹ̀ bá ti yàn jẹ́ àwùjọ wa ní orílẹ̀-èdè nàìjíríà they always do this téèyàn bá ti dára báyìí tó when you don't secure yourself and be very careful be very careful ẹ mọ̀ nǹkan tó máa fẹ́ ṣe fún ẹ wọ́n á fẹ́ tó dára tó ní ọlọ́run dá ẹ dáadáa tó sì fún ẹ lọ́kàn tó dáa wọ́n á fẹ́ kó o kú láì tọ́jọ́ wọ́n máa sọ pé wọ́n máa pa lówe pé àwọn tó bá ti dára ò kì í pẹ́ ní gbó wọn ò pẹ́ láyé who told you that ẹ àláwò káwọn èèyàn burúkú máa fence kan máa destroy you good people so that the even one will be numerous olódodo á máa jẹ ìkorò àwọn aláìṣòdodo ibi á dẹ̀ máa pa wọn àwọn àmì aláìṣòdodo á dẹ̀ máa yó olódodo a máa jẹ ìkorò á máa ṣe aláìní that is not what God say and even ká má tiẹ̀ wá mọ́ lọ́hùn kẹ́tẹ̀ wá sọ pé story book ní bible when somebody is doing good it should be paid back with good not that people that are doing good they will be paid back with evil and the evil one will be paid with good it's a taboo This has caused a lot of problem and war in homes, in nation, in surroundings. Let us change o. Oh. Ẹ ń gbọ́? Ẹ ń gbọ́rọ̀ mi? Mi ò sọ pé kẹ́ ẹ change sí mi ìdẹ̀bẹ̀rẹ̀ fún assistance yìí. But ẹ fi mí lọ́rùn lẹ́ẹ̀jẹ́ ń ṣe tèmi. Ẹ̀fọ́ òkín lẹ̀fọ́ láwo. Problem tí mo ní nínú ilé mi, I have the problem before I met you and I was on my own lane I was doing my things bí mo ṣe ń ṣe mọ́mí mi ò bá mi gbàdúrà tí owó mi bá dé tí mo bá ṣe dáadáa àwọn tó bá ṣe é ṣeré fún nínú fámìlì mi máa ṣe é fún wọn mọ́mí mi ni màá kọ́kọ́ rántí nígbà tí wọn bá mi gbàdúrà wọn ọ̀dẹ̀ ń chòkí ẹ̀ the last time tá a sọ̀rọ̀ yẹn ọjọ́ tí mo sẹ́ǹdì owó lítù tí mo ní fún wọn la sọ̀rọ̀ láti wọn ò ní pè mí ṣé ọmọ mi ṣọlá yẹn mo ti pè é kó ṣe pé fún mi lówó mo tún wọ́n fà ẹ̀ ní nǹkan tó dáa ni àìmí fún àwọn lówó ni wọn ò dẹ̀ pè mí ṣọlá kò sọ fún mi mọ́mì má bínú mà gbogbo nǹkan tí mo ṣe kò bẹ mí ẹ rí i pé mo fi ọ̀rọ̀ bàbá Davido ṣe wọ́n lè lo bàbá Davido bó ṣe lo ṣọlá sí nìyẹn ntáyé fẹ́ lo Davido fún fún bàbá ẹ̀ ń gbà ẹ̀ stood on his crime kò wo ìdọ̀tí tó bá ṣe ẹ tún understand ṣùgbọ́n ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn ara lé wọn ò dá sọ̀rọ̀ wọn wọn ò dẹ̀ bá dín yín sí kó sọ pé ayé ẹ̀ máa bàjẹ́ ni ní tí mi ò ṣe kán rò mọ́ mi kán máa purọ́ ohun tí mi ò ṣe mọ́ mi wọn ò ní sọ wọn ò sọ ohun tí ò ṣe mọ́ èyí tí Davido bá ṣe gan wọ́n tún cover ẹ̀ up bàbá yẹn á tún fowó rìn kọ́ cover ẹ̀ up ní tí mi ò ṣe àwọn èèyàn á tún rún àláwọ̀ wọn láti sọ mọ́ mi ọ̀rọ̀ tí kó tó di pé ọmọ ọmọ Wàsíù kú mi ò yọ ẹ́ o nígbà yẹn my own mom my own mama, mama mi she said something to me inú ilé tí wọ́n ń gbé níjẹ̀bú-òde yẹn èmi èèyàn lè èèyàn kọ́lé fún ìyá ṣe bóun lárí kò sí nǹkan téèyàn ò lè ṣe fún yàn tó má ti fìfẹ́ wọ̀n sí yàn tó bá dẹ̀ progress ó wà òkè inú ilé yẹn mo kàn fẹ́ fi ṣe sample ní inú òbí mi mo kàn fẹ́ ṣàlàyé fún yín wípé nǹkan tí ojú mi ti rí mẹ́ ilé yẹn nígbà yẹn tí mo máa ń rí ibi tí mọ́mì mi ṣe mọ̀ wípé kò wọ́n máa ń ṣóòkì ilé wọn máa ṣóòkì bákan mi ì dẹ̀ tí ì lówó láti kọ́lé ń gbà ẹ́ lẹ́kọ̀ọ́ nǹkan bẹ́ẹ̀ bí ti ẹ̀ mọ̀ pé mo lè ralẹ̀ sí èkó ọlọ́run anyway mo ṣáà nígbà tí mo wá fẹ́ lọ sílé mọ́mì mi jọ yẹn mo lọ sí Ìjẹ̀bú-Òde meanwhile people will be telling me you are not going home you are not going home mo wá lọ sí Ìjẹ̀bú-Òde níjọ yẹn ilẹ̀ ṣe mo wá ní àjẹ́ ń sùn sí Ìjẹ̀bú-Òde fẹ́mi ta wáyẹn á sì lè padà sí ìpinnu bọ̀tọ̀ náà Ìjẹ̀bú lè ó máa ń dangerous adé Ìjẹ̀bú bí ọwọ́ seven yẹn so tábà ní ká ṣe bí one hour two hour ká máa lọ normally tó bá jẹ́ ibi tọ́nà ti dà wá òkè a lè máa lọ́nà a máa délé títí eleven ṣe tí understand but mo ní ká sùn síbẹ̀ lẹ́sẹ̀lẹ́sẹ̀ tá ti ń jókòó tí ó ti ń débi thirty minutes one hour my mummy was asking me bó lẹ fẹ́ sùn sí ah mo ní ṣe bí three bedroom lẹ́ ń gbé three bedroom yẹn èmi ni mo ń gbé bẹ̀ tẹ́lẹ̀ mo dẹ̀ filẹ̀ fún wọn ṣe ti understand mo ní ṣe bí three bedroom lẹ́ ń gbé ṣe bí yàrá wà nílẹ̀ mo níbi la fẹ́ sùn sí náà wọ́n ní àlè súnlé o. lanu mi mo kọ́kọ́ pàdé mo lanu mi mi lè pàdé omi jáde lójú mi mo ní mi lè sùn bíbá mo wá ń sọ lọ́kàn mi mo ní mo mi ìṣebí èmi ni mo èmi èmi ni mo wà níjẹ̀bú náà tí mo dẹ̀ sọ pé ilé yìí ẹ ti ń ṣe wàhálà jù lẹ́kọ̀ọ́ yẹn máa wà bọ̀ níjẹ̀bú máa fún yín ní nǹkan tẹ́ bá fẹ́ mi ìdẹ̀wá gbé bíbá ẹ̀ mọ́ mi nísìn kí ló wá ṣẹlẹ̀ torí pé mo ti kó gbogbo àwọn àbúrò mi lọ wọ́n ti àwọn àbúrò mi oríṣiríṣi ìjà ti ṣẹlẹ̀ èmi mo kó gbogbo wọn travel lọ sí ibi tí mo ń gbé ní South Africa ń gbà yẹn ẹni mi lè sùn bíbẹ wọ́n ní mi lè sùn bẹ mo ní mú mi ẹmí lè sùn lé oníbẹ ni ah ojú ọmọ mi ló ṣe àtọmọ ẹ̀gbọ́n mi tó wà lọ́dọ̀ mi àtọmọ ọkọ náà tó wà lọ́dọ̀ mi omi jáde lójú mi mo ní mi lè sùn lé mo ní mú mi èmi ni mo ní bíbá yẹn wọ́n ní ẹ wọ́n ní mi lè sùn bẹ́ẹ̀ gbà tó yá ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà sí mi ọwọ́ ẹ ò mọ́ mo lé mi ọwọ́ mi ò mọ́ so ńgbà tí mo mú sí mi bá lọ́wọ́ mi ò mọ́ kí lára àtà máa sọ ẹjọ́ ọmọ wábìrì lọ́wọ́ ẹjọ́ kí ni mo ṣe wọ́n láwọn lálà ẹ máa gbọ́ o wọ́n wá sọ fún mi báyìí pé àwọn lálà mi mo lálà wò lẹ́la ẹ àwọn lálà pé àwọn kọ̀ọ̀kan máa wá gbé àwọn kọ́ máa lọ kidnap àwọn mo ní ṣé èmi ń gbé nàìjíríà èmi wà ní àwọn tó ń jalè ni màmú mi just say something And do you know why she said that? All the people that send it to me, people are behind it. Yes, people are behind it. And they hold them ransom. Okay. They want them to, they want me to be provoked. Do you understand what I mean? They always send people around me to provoke me. Kí wọ́n bẹ̀rẹ̀ sí sọ kó wọ́n ah, you see, she rude to her mother. She ought to have respect for her mother all oh, my mom my family ó ti yẹ yín mẹ́yẹn èmi ni mo kó gbogbo wọn lọ sí South Africa èyí tó sì wà ń bẹ̀ títí dé ní nígbà tí inú bẹ̀rẹ̀ sí tọkùn wọn bẹ̀rẹ̀ sí balẹ̀ mẹ́ ìgbà tọkùn wọn ò dẹ̀ tí ì balẹ̀ ẹ lọ wo ẹ̀sìn àtẹlẹ́yà sí ọ̀tá mi ṣe níbẹ̀ mo ṣe ẹ̀sìn nọ́mbà wà nìyẹn mú i pé mo sún ẹnu ọ̀nà tọ́lẹ̀tì rí pẹ̀lú bàbá ọmọ mi àtọmọ mi àárí owó gba yàrá kan ta lè sùn sí you understand what I pray nígbà tí nǹkan bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ báyìí tó bẹ̀rẹ̀ sí ń dára fún wa I remember my family first and the family doesn't remember me when I was talking today about the video matter you think I don't know what I'm saying look at their family even tó bá ṣe kò sí wọ́n máa jọ dúró papọ̀ báyìí ni tó máa ṣe ní tèmi ò ṣe kan sọ mọ́ mi tí Wàsíù Àyìndé àti gbogbo wọn bá sọ torí ogun ìta yẹn ogun ìta ìta lógún ti tọkọ máa ń wá wọn lẹ́yìn kùlé lọta wà ilé la ṣe ní ń gbé àwọn tó máa wá ṣe é pa yẹn gangan ilé náà máa ti bẹ̀ wọ́n sí ẹ ìta máa bẹ ogun ilé yẹn wọ́n bẹ àwọn ará ilé tó bá ti láìkì tí wọ́n hate ẹ̀kọ́ de I don't know why you just hate somebody torí pé ọlọ́run kàn ṣàánú fún mi tó yẹ pé ìyànú tó bá ṣe fún mi kékeré yẹn mo ti ṣàánú ẹ̀ kì í ṣe pé bóyá mo sálé mo hide anything fún yín àbí mi ò fi mọ̀ yín àbí mo jẹ́ nìkan tó dájú àbí mo jẹ́ nìkan tó jẹ́ pé tó bá ti ní nǹkan ó máa ń dá jẹ ni ó dẹ̀ máa ń dá ṣe nǹkan ẹ̀ you understand me mo tún wá notice pé wọ́n mú gbogbo àwọn ọmọ mi àmì ọmọ mi Sarah all of them wọ́n kàn just dislike wọ́n kàn dislike wa you understand me wọ́n kàn dislike wa bíi kí n fọmọ mi ṣe dp mi kí n fi ọmọ mi sarah mi ṣe dp mi kí àbúrò mi tó tẹ̀lé mi kó máa sọ fún mi ó fi tiẹ̀ náà ṣe dp o kó máa sọ pé always time ẹni máa máa fọmọ mi oppress àwọn wàá máa fọmọ ẹ ṣe dp ọmọ tiẹ̀ dẹ̀ ló fi ṣe dp ẹ ti gbọ́rú ẹ̀ rí ẹ ti gbọ́rú ẹ̀ rí ẹ tí mo dẹ̀ ń sọ wọ̀nyí kó jáde rí bóyá ó fún mi lówó rí wọn ò fún mi ní kí n máa ṣe patí kí n máa ṣe nǹkan báyìí wọn ò fún mi wọn ò spray orí wọn lé mi lórí rí pé kán sọ pé àti wà bí nǹkan wọn ò ṣe èmi ni máa ṣe fún wọn. you understand me and people are talking do you know why they always say that they want me to be talking so that when I talk when I react to their the way they treated me people be now saying it because they are both planning it Wasiu dẹ̀ wà nù ẹ̀ Wasiu wà nù wọn o Wasiu ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn ogun tó jà mí nínú ilé I can handle them because tí wọ́n bá ṣe nǹkan burúkú fún mi tí n bá bèrè lọ́wọ́ yẹ́ kan ẹ sọ fún mi màmá mi kí ni mo ṣe fún yín tó bad ẹ jẹ́ ká sọ ṣe bí nǹkan tí n bá ṣe tó bá bad yẹn tó fi ń bí yín ẹ jẹ́ ká sọ níta gbangba táwọn èèyàn máa sọ fún mi kírú màdàm tó wà mẹ́rin kó máa sọ pé ọmọ burúkú ọmọ burúkú ọmọ panilẹ́kún ṣé èmi ọmọ burúkú kó mú ọmọ gidi kan nínú ilé mi tí ó ti ṣe dáadáa fún wọn ní nǹkan tèmi Bọ́lá ṣe fún àwọn èèyàn tí mo dẹ̀ ẹjọ́ kí ló fi ń jọmọ rere fún anybody kí ni wọ́n fi ń jẹ́ èèyàn rere kí ni wọ́n fi ń jẹ́ ènìyàn rere all these things kò sí ọ̀kọ̀ọ̀kan nínú ogun yẹn tó ṣàyìn Wàsíù Àyìndé torí mo sọ fún yín mi ò bínú títí dèní mo sọ fún yín nígbà tí mo délé Wàsíù Àyìndé ní fún tó lòun fẹ́ rí ọmọ mi bí òun pé plan work ni ṣé ti understand ọmọ yẹn kọ́mọ mi di pé wá ń súnmọ́ efele àti ṣọmọ pé mo sọ bí wàásù ṣe ni pé kó máa gbé mi tó gbé fèlè sílẹ̀ ọjọ́ tó kọ́kọ́ rọmọ mi báyìí ó ń sọ fún ó ní má jẹ́ ká bá obìnrin yìí jẹ́ kò yé mi má jẹ́ bá yé obìnrin jẹ́ mo wò pé bá yé obìnrin jẹ́ ẹ ti understand you no regret me If you understand up to date ẹ bá ń bèrè lọ́wọ́ sí ẹ̀ǹdẹ́ but nígbà tí mo dórí social media ogun tó ń fi jà mí lẹ́nà mi wọ́n àti wáyá wọ́n bẹ̀rẹ̀ sí point pé aṣíwájú ló ní kó máa ṣe báyìí fún mi aṣíwájú lómi kan máa ṣe báyìí fún mi aṣíwájú ò lè bẹ̀ wọ́n sí mi sẹ́ẹ̀ torí àdá moment kan tó ń dìde ogun sáṣíwájú yẹn wọn ò pọ́n aṣíwájú lé tó bá dẹ̀ já wọn náà ni ẹjọ́ o dádì tó bá jẹ́ yìí náà ni wọ́n lẹ́yìn ni but mi ò gbàgbọ́ torí pé mo ti ń rí àwọn challenges yẹn nígbà tí mi ìṣẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ lórí mídíà mi báyìí wọ́n kàn lè fẹ́ lòyìn láti ja ìjà ajá wọn láti lè máa fi wọn bojú ṣe ti understand so mo kàn ń sọ fún yín ni káwọn èèyàn káwọn èèyàn bá lè pé pa ẹ́ because people just dislike you or they now believe that nǹkan táwọn I want to tell you one thing again táwọn èèyàn bá ń ṣe burúkú níbì kan sórí ìwọ tó bá fẹ́ fi burúkú yẹn wọ̀n ìwọ ni target wọn ìwọ dẹ̀ ni ọ̀tá wọn forever wọ́n máa rí ẹ bí ọ̀tá ni ṣòtìyé àná èmi dẹ̀ ń sọ bí ọlọ́run bí ọmọ ọlọ́run àti ikọ̀ tó bá jẹ́ pé mi ò bọ́ nìgẹ̀ àbí mi ò ń ṣe ọmọ ọlọ́run ni when they are doing evil around me I will be looking at them because èmi náà máa ṣe ti tèmi but I'm not doing evil and I hate evil and his evil is, is irritates me so much. Do you understand what I mean? Do you understand me? Uh-huh. So gbogbo nǹkan tó ń sọ yẹn mo wá ń sọ mú mi ilé ibi tí mo gbà ṣé mo ní ọjọ́ yẹn instead of me crying I mean tí bá fẹ́ ṣe bí ọmọ ọmọ tó burú gan ẹ ti understand ṣé mo pé màá bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn ọmọ mi ilé bẹ̀rẹ̀ sí ní ó lè kó ẹrù ọmọ àbúrò mi tó wà nílé yẹn gbogbo àwọn ọmọ àbúrò mi yẹn mo lè bẹ̀rẹ̀ sí pé wọn dànù kí n sọ pé ṣe bẹ́ẹ̀ mi mo nílé èmi mo ní everything yẹn bá ma furniture gbogbo nǹkan tó wà ń gbà yẹn ìgbà tó máa gba lẹ́yìn àti owó tí mo fi ra furniture ń gbà yẹn I spend no less than bíi bíi bẹ́lẹ́ ṣe bíi fifteen eh, ten thousand dollars to twelve thousand lọ ra fridge irú fridge la gbogbo nǹkan ra furniture lọ́jọ́ kan yìí ṣe cotton bíi three hundred thousand you understand me just to make it ra AC because I don't plan to just come and stay in Nigeria like that nígbà tí wọ́n dẹ̀ ti gba passport táwọn ti pastor tó tó operate níbẹ̀ wọ́n ti gba passport dání tí gbogbo wọn ti connect if they want to work àti wàsíù àti olè àwọn olóòrùn àti pàṣẹ wọ́n gba gbogbo nǹkan wọ́n wá jọ pawọ́pọ̀ pẹ̀lú ara lé ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan kò yí àwọn èèyàn because àwọn ará ilé Davido wọn ò pawọ́pọ̀ láti sọ pé kí ayé Davido yà máa rún nẹ̀ tí wọ́n bá pawọ́pọ̀ lónìí wọn ò ní lè ṣe testimony àti ìgbìtàgbàmájú gbogbo ayé ń celebrate wọn bíi carnival yìí you understand me so tó bá ṣèkà fún ẹ tó bá ní kára aláta bá bẹ̀ẹ̀ láti ṣèkà fara lé ẹ ó ń ṣera ẹ náà ni tẹ́nìkan bá lọ sókè tó bá gbé sókè gan bó ṣe ń ti sókè yẹn ìwọ náà ń lọ sókè ni tó bá dẹ̀ ń fà wálẹ̀ ìwọ gan ń wálẹ̀ ni you understand so ni ogun gbòòrò you, you understand what I mean kí ni ẹ̀ tó di pé mo sọ̀rọ̀ yẹn nígbà yẹn àmì kí n tó lọ sílẹ̀ ọ̀dọ́mọ́ mi yẹn nígbà yẹn I stay on my own because I notice she doesn't want to be she doesn't want to talk to me when I talk to her she just behave to me somehow mo dẹ̀ ti mọ̀ sígbà wọn kò disturb nǹkan to ma fẹ́ ṣe fún wọn ṣótiyé kò disturb me. ó lè jẹ́ ibì kan ni wọ́n lọ àbáwọn tó ń brainwash wọn ní ọmọ àsọ fún ọ ṣọ́ọ́rọ́ ọmọ rẹ yẹn o máa sá fún yes àwọn kan ló jókòó síbì kan náà ni wọ́n máa brainwash wọn pé you see that your family your mom nínú ọmọ yẹn èyí tó dáa jù yẹn wọn ni máa sá fún tó o bá sá fún ló máa pa dànù bìkọ́ wọn ò fẹ́ kó jẹun ọmọ torí pé ayé ọmọ tí wọ́n ti bàjẹ́ àwọn tó máa ń jókòó tó máa ń bàjẹ́ ọmọ lọ́mọ jẹ́ ayé ọmọ wọn ti bàjẹ́ wọ́n máa brain wash pé ọmọ ẹ tó bá máa da fún wa ní kó o bá yé ẹ̀jà bí kó máa sá fún gbogbo tó bá máa ṣe fún báyìí kó jẹ́ nǹkan tó bá máa jẹ́ káyé ẹ̀dá o so that ìwọ náà lè kú sínú ìṣòro ọmọ yẹn náà á dẹ̀ lè ṣe kíni á lè kú on timely so wọ́n lè lè sọ pé ó ti tán ṣo ti pàjẹ́ wọ́n máa pè é lájẹ́ they are program these things they are disturbing they are playing on your intelligence. ní ọjọ́ yẹn àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọmọ àwọn ọmọ junior sister mi wà ń bẹ̀ ni wọ́n ń tọ́jú nínú ilé yẹn mo lè kó ẹ̀rù wọn dànù tó bá jẹ́ pé mo jẹ́ àṣà mo lè kó ẹ̀rù wọn dànù ó yà yẹ̀yìn gangan ìbọ̀ta àwọn ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ bọ́ táwọn èèyàn bá gbọ́ irú Wàsíù yẹn torí pé ẹni tó fẹ́ sùn jẹ ni tó fẹ́ popara tí èmi bá lọ ṣe yẹn gbogbo náà bá máa fi fi mí sùn láti sọ pé ó bù yẹ ìyá ẹ̀ kórìíra ẹ̀ you see if your mother your father will determine your life living nínú ayé yàtọ̀ sí kó advice ẹ̀ kó support yẹ tó bá máa decide wọ́n máa determine àwọn tí ìyá àti bàbá wọn bá ti kú tí wọn àbáwọn ọmọ tó bá lọ rí mọ́dálẹ́sọ̀ tó ní wọ́n jẹ́ èèyàn láyé yìí wọn ò ní jẹ́ èèyàn àbáwọn ọmọ tó ní wọ́n adopt wọn mẹ́tọ́ ni ẹ̀ wọn ò ní jẹ́ nǹkankan ṣó ti yé bọ̀ mí ní sọ fún yín láyé pé ẹ má respect àbí kẹ má tẹríba fún ìyá àti bàbá yín I do it up to date mọ́ ọmọ mi ò fún mi lówó èmi mo fún mọ́mì mi lówó kò ní pè mí báyìí lọ́jọ́ kan èmi mo pọ́ mọ́mì mo ìpè lánàá ní tí mo ìran pé kó lọ bá mi ṣe kò tí ì ṣe ṣó ti yé yín bẹ́yẹn ó ti yé yín I wanted to do something for them, and I don't have money for now. You understand me? I was starting out for, to do something. I was asking for to do something. You understand? Èmi mo pé kò sọ fún mi pé mommy I'm sorry up to date. Mo kàn fi ṣe oṣù mo kàn fi para torí mo mọ̀ pé àwọn ìka wà lórí ọ̀rọ̀ mi. Ìka tó dẹ̀ wà lórí ọ̀rọ̀ mi mo fẹ́ sọ fún yín pé ògbólógbó ìka náà wà lórí ọ̀rọ̀ yín. Ògbólógbó ìka. Ìka of the universe ta ni Ọlọ́run ni kò ń ṣèyàn tí ọlọ́run bá fẹ́ ṣe bí ìkà fún ènìyàn kò sẹ́ni tó ní ìkà tó ọlọ́run kò dẹ̀ sẹ́ni tó náìsì tó ọlọ́run ṣó ti yé yín so èyí tó yá nínú ọlọ́run yẹn ló máa sọ fún ẹ but èmi o mo choose to be a good person ẹ̀dá wọn fi ọ̀bọ lọ̀ mí láyé àbí wọ́n ṣàṣepọ̀ fẹ́ ṣe mí tán I choose to be a good person and nígbà ìṣe mi náà mo choose I just mo I thank God for making me a good person olúwa má bà wá mi jẹ́ o má dẹ̀ jẹ́ ǹdẹ̀yọ̀ burúkú láyé mi o ọlọ́run jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ní o ó ti yé ọlọ́run má bà wá mi jẹ́ láéláé ẹ wo nǹkan tí wọ́n sọ fún mi ìtí mọ́mì mi ṣe ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn ló sọ pé mi ò lọ́bẹ̀ o wà sí àmọ́ sọ fáwọn èèyàn àti gúrùpù wọn bá yẹn kò lọ tó kò tọ́jú ìyá ẹ̀ kò ń lọ sọ́dọ̀ ìyá ẹ̀ kí ni mo fẹ́ lọ sọ́dọ̀ ìyá mi tíyà mi àwọn ẹlòmíì wà nílò òyìnbó wọn tí rí ìwé ìyá wọn máa pè wọn lójoojúmọ́ máa gbàdúrà fún wọn kò ṣe dandan kan ríra face to face but nítorí pé mo mọ̀ pé mi ò fẹ́ máa get wọn angry tí wọn bá fẹ́ rí mi àbí nǹkan kan mẹ́yìn but wọn máa fẹ́ rí owó mi àbí nǹkan mi tí bá ṣe dáadáa ṣé ti yé mẹ́yìn so mi ì dẹ̀ bínú sí mo kàn wípé ọlọ́run lè fi máa tọ́ ó lè fi máa tọ́jú ọ̀mì àbí kó fi máa train mi ó ti yẹ yín mẹ́yẹn kó máa fi train mi mi ì i'm not angry i'm telling you that's why at times i will call her on phone on live chat but i don't want to be calling her again on live chat you understand me i don't want to be calling her again on the live chat anybody kí n tó wá sórí live chat wọ́n sọ pé mo ní ẹgbẹ́ ọlọ́mi ogun ò sí mọ́ ń sìn yín ogun wà gan nígbà tí mi ti dèrò orí mídíà a lot of people wage war against me àwọn nǹkan tí àwọn èèyàn bá sọ wọn ò bí wọn rẹ̀ ń sìn kan sọ mọ́ ọlọ́run nǹkan tó ń ṣe fún mi gbà yẹn kí ọmọ mi fẹ́ ṣe ìyàwó kí àbúrò mi sọ fún mi pé má wá sílẹ̀ o first born mi still yet mo lọ bẹ̀gbà tí mo lọ bẹ̀ mi mo dáná gbogbo owó yẹn kò sẹ́nìbọ̀dì tó fún mi ní ṣe ń gbá kò sí nǹkan tí wọ́n fún mi pé mo náwó sórí àbí wọ́n fọmọ náà lówó wọn fún mi ìbínú ṣó ti yẹ yín torí bẹ́ẹ̀ ìkà tó bá ṣe má jẹ́ ntàn ẹ́ òun yá ni òun dájọ́ ni ó máa kó lágbára ọlọ́run gbogbo tí mo ṣe mo máa kó bẹ́ẹ̀ ni láṣẹ Èdùmàrè ṣùgbọ́n tí mi ò bá ṣe kẹ́nìbọ̀dì má sọ fún mi kó má sọ pé kó má fa gidi wá sọ pé ó ṣe nǹkan báyìí mi ṣe mi pa ọmọ ọlọ́mọ rí mi gbọ́kọ ọlọ́kọ rí mi bá yá aláyé jẹ́ bọ́ mo máa ń gbàdúrà gbogbo ẹni tó bá lòun ò ní gbẹ̀ ń gbádùn àbí tó bá lòun máa pa mí lọ́mọ mo máa ń gbà secretly ní tó bá fẹ́ fún mi tó jẹ́ tiẹ̀ ní tó bá fẹ́ fọmọ mi kó jẹ́ tọmọ ẹ̀ ọlọ́run jọ̀ọ́ bẹ́ẹ̀ ni tí n bá dẹ̀ ní agbára lónìí kódà máa fún ọ̀tá mi lóúnjẹ máa fún ọ̀rẹ́ mi lóúnjẹ tí n bá ní ó ti yé máa fún ọ̀tá mi máa fún ọ̀rẹ́ mi lóúnjẹ torí ẹ̀ tẹ́ bá mọ èèyàn tó ń ṣe burúkú wá sí ò change tẹ́nìkan bá ń sọ̀bọ̀tẹ̀ láti sọ pé báyé ìjàdá jẹ́ ayé mi ò lè bàjẹ́ ayé ìtẹ̀ ni wọ́n fẹ́ bàjẹ́ because bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báwọn èèyàn ò ṣe fẹ́ràn mi tó irọ́ ni mo pa àwọn bí èèyàn ṣe fẹ́ràn mi tó èèyàn fẹ́ràn mi evil people ò ṣe fẹ́ràn mi tó ṣọ́ra àwọn good people tó fẹ́ràn mi yẹn they understand very well and they can go to any length also. àwọn àìmọye ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ bó ti yé nígbà tí mo gbé picture ẹ̀ sórí media àwọn many people wọn fi love àti like sí i nìkan tí ayé ẹ tí yẹ àmì tí àwọn ẹbí ẹ wá wá wà lórí ọ̀rọ̀ ẹ gangan tó bá wá mú ẹ àbí tí nǹkan kan bá ṣe àwọn gbogbo staff àtàwọn tó tẹ̀lé ẹ now they will be saying that i'm the one that did that ìwọ náà kẹ̀dẹ̀ rí àṣàjẹmọ̀sẹ̀ ni ẹ tó bá ṣèkà fún yàn máa ń dúró tì í pé wọ́n ló ṣe kò sí ní tó máa mú ẹ àwọn nǹkan tọ́lọ̀ nǹkan kò sẹ́mi nínú náà láti ṣe fún ẹ náà ni pé táwọn náà bá rí ìṣòro kò sí nǹkan tó fi ń ṣèyàn àbí ìṣòro tèmi náà ṣe bí ó dùn ṣé ó dùn mẹ́mi káwọn náà fìlì bí máa ṣe fi kò sí so ó ní mi ò ṣe wo tẹnu àti àwọn èèyàn tó kẹ́yìn pé ó sọ pé kí FBI wọ́n dẹ̀ máa rò pé kẹ́ FBI máa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n lè má ṣiṣẹ́ at this time wọ́n lè ṣe ní ten years time wọ́n lè ṣe ní any time wọ́n dẹ̀ tún máa ṣiṣẹ́ gan kì í tún ṣe lórí ẹnìkan àti lórí ọmọ ẹ̀ pàápàá àti lórí ìrandíran ẹ̀ náà wọ́n máa ṣe ṣó ti yé torí ẹ̀yìn náà máa ń kọjú síyàn bá ṣe yàn ní jàǹbá ni tẹ́ bá ṣèkà fún yẹn máa dúró tì í mi ò sẹ́pẹ́ yìí lẹ́bẹ̀rẹ̀ ogun yẹn ṣùgbọ́n tó bá rí èèyàn tó bá wà nínú ogun ò ní fogun kún ogun fún ẹni náà àjàjà tí ò bá ṣèkà fún ẹ ìgbà tó mọ̀ mí yẹn ṣé lè ẹ ló dín àbí ọkí ló dín nínú ọlá ẹ you get more more tí bá mọ̀ ẹ ò gbúdọ̀ jẹ́ kí nǹkan mi dì ò dẹ̀ jẹ́ kí nǹkan mi gbúdọ̀ máa lé ni mi ì dẹ̀ bá tiẹ̀ jẹ́ tógun bá wà nínú ilé mi ò gbúdọ̀ sọwọ́pọ̀ mọ́ ogun fún mi téèyàn bá mọ ọkùnrin láyé tó rí ọmọ kékeré tí mo fi ń pọ́n Davido yẹn lé tó bá mọ ọkùnrin ọmọ yẹn ní ogun nínú ilé ẹ̀bọ̀ tí tí ò ní nínú ilé ó fi kún fún ní tó bá ní tọkùnrin bá ní á fi kún fún ó ní máa jẹ́ kéèyàn dín tó bá mọ̀ kí dẹ̀ ń ṣèmi nìkan ló máa ń ṣe bẹ́ẹ̀ fún you do it for many people also. my mommy when i talk to my mommy now she will provoke me so that we talk tí bá ti sọ̀rọ̀ ẹ sábọ̀dà máa ń ẹ ò rí ó ń bù ìyá ẹ̀ ní tí mo ṣe fún ìyá mi ṣé ìwọ ṣe fún ìyá ẹ̀ ni tí mo ṣe fún gbogbo ẹbí àtàrà mi ìwọ ṣe fún àwọn ẹbí àtàrà tiẹ̀ ni wọ́n máa pa àwọn kan lé pé àwọn ìka wà nílùú ẹ let us book the evil ní ìlú kan wọ́n ní evil wà níbẹ̀ wọ́n ń open openly báyìí ni wọ́n làwọn choose láti jẹ́ evil they call them abroad òfin ayé ni wọ́n fi dè wọ́n wọ́n rebook wọn òfin ayé ni wọ́n fi ṣe kí ni wọ́n fi òfin ayé dè wọ́n mọ́lẹ̀ wọ́n sọ fún wọn pé if you practice witches or practice wizard you practice wickedness you go for it they stop it ojú ayé ni wọ́n ti ṣe kì í ṣojú ọ̀run ó ti yé téèyàn bá gbẹ́ kòtò kan tó sọ pé kòtò ọ̀run ni ẹ̀ dìpa pẹ̀lú iná you understand me i'm not angry but i'm not a fool but you cannot torment me and me ò dẹ̀ ṣe fi pa fún anybody mo sọ and you cannot continue scaring people away from me kò síbi tí mo dé tí àlàáfíà ò ní wọbẹ̀ ọjọ́ tí mo ti wọnú ilé yìí ọlọ́run ní jẹ́ ká rí ibi disaster ò lè wọ mi mo gbàdúrà débẹ̀ ni àfi tí inú bá bí mi ẹni tí bá gbàdúrà fún ọlọ́run máa gbọ́ ni tí bá bínú sí èèyàn gan ọlọ́run máa bínú sí kì í ṣe pé mo fi ń dẹnu because mo ní sùúrù mo dẹ̀ mọ bí ọlọ́run ṣe dá mi gan mi ò mọ àwọn nǹkan tí mo ti ṣe gan ní oore mi ò béèrè fún mi ò mọ bí mo ṣe ṣe I just love to give wíwù gẹ́niyẹn tó fún mi I give I show see to people's life I give, I sow to people's life. It's just my nature. And I, mo mú yẹn lára bàbá Very nice man. Baba ọmọ mi tó kú is a builder not a not a destroyer bó ni baba bàbá consilient mi kò sí lẹ́ǹtì tí ó lè dé bí mo lola ń put smile sínú sí fèsì àwọn èèyàn àwọn ilé epo tó wà lẹ́pẹ́ famco olówó ń gbà yẹn bàbá ọmọ mi ò tí ì ní ilé kódà ó wà láàrin ọ̀pọ̀ oúnjẹ jẹ ìrírí owó wà lọ́wọ́ ẹ̀ o he doesn't know what to do lẹ́kì yẹn wọ́n máa ń fi wọ́n náà fẹ́ fún nìkan akànnì ẹ má wọ́ọ̀rì kò ní gbà lọ́wọ́ wọn ilẹ̀ wọ́n náà fẹ́ fún famco ilé epo wọ̀nyẹn wọ́n máa yá owó lọ́wọ́ ẹ̀ báyìí tí ò bá ní á mú á gbà lọ́wọ́ ẹlòmíì á fi interest sí ẹ̀sìn fúnra rẹ̀ á fún àwọn èèyàn láti build ayé ẹlòmíràn but I now notice that when these evil people just come around you people who you have done evil I mean good to they will also join hand àti pé wọ́n fi ẹ̀fún mú wọn ẹ̀fún ò kì í mú ọjọ́ kó má yọ èdè ò kì í kọ èdè kọ́ ló mú anybody ní tó wà nínú ọlọ́tí lọ ń pa everybody mọ́ people practice that evil and they believe that people should join them in practicing it lẹ́ẹ̀kan tí mo ti jáde yẹn Lizzy Anjorin wọ́n ti tag mi pé Lizzy Anjorin oh gírí ti kú.